وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته arúgbẹ́ fún ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà àtọ̀rọ̀ sọ́lá fánàlúwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kí máa bá wọn sọ̀hábọ́ ṣe ọlọ́run àwọn ará ilé iṣẹ́ ọlọ́run ọba kí máa bá oníkálùkù wa lọ́kùnrin wa àti lóbìnrin èyí tí a fi máa ran ara wa létí tí a fi máa bára wa sọ̀rọ̀ òun náà ni èyí tí a gbọ́ tí wọ́n sọ ìmúra mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin èyí tí a fi máa bára wa sọ̀rọ̀ yìí tọ́pìkì yìí tọ́pìkì tí a kò káàkà sí ni tó sì pàtàkì fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí bákan náà tí ìṣe mùsùlùmí náà pẹ̀lú tí a bá wò á lù pé àwọn wáàsí tí a mọ́ ń gbọ́ ìgbẹ́lẹ́ a máa wáyé tí wáàsí tá a mọ́ gbọ́ tó já sí wípé a lè má rí àǹfààní kan dìmọ́ níbẹ̀ ju wípé akẹ́kọ̀ọ́ lọ ó lè má ti ṣe é lò fún wa bí àpẹẹrẹ ìgbà tí wọ́n wọ mọ́ṣáláṣí torí àwọn tí jíjẹ mímu tí ò tó fún wọ́n ló fẹ́ ṣe wáàsí fún wọn wọ́n láwọn ti rẹ́lì kó mọ́ bẹ̀rẹ̀ nígbà tí ó gbé e, ó bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ìzàká fún wọn wọ́n á gbọ́ lóòótọ́ wọ́n sì gbà ládá lórí ẹ̀ ṣùgbọ́n láti lè lo ohun tí wọ́n gbọ́ kò ní rọrùn orí tá fi yọ zaka kò sí lọ́wọ́ wọn àwọn ẹni yìí nínú àwọn tó yẹ kán lẹ́tọ̀ọ́ sí zaka lè torí wá síbẹ̀ kò àǹfààní rẹ̀ kò pé tó agbẹ́rẹ́ ní òun náà ni kí a rí àwọn èèyàn tó dá sí wípé àwọn ẹni wọ̀nyí òun ò nígbàgbọ́ nínú ọlọ́run wọ́n ní kò sọ ọlọ́run òun ò nígbàgbọ́ nínú anájúwa Muhammad sallallahu alayhi wa sallam àbọ́n ti ẹ̀ ní ọlọ́run mẹ́ta lọ́kàn méjì lọ́kàn ni àbí kò ti ẹ̀ lóǹkà àbí kò ti ẹ̀ bẹ́ẹ̀ àwọn abẹ́ ṣe wọn kan wọn ò ní gba aládá lọ́dọ̀ ọlọ́run torí pé ní tí èèyàn máa ń ní kó tó kírun kò sí lọ́dọ̀ wọn akọ́lé wa ti àsìkò yìí yóò ṣe wá láǹfààní pẹ̀lú ògùn lórí wípé abùkátà sí a lè di kò ní mọ́jẹ̀kùn kankan ní pé ta bá ti gbọ́ ká túnra wa ká múlò bákan náà àwọn tá a ti mú lò nínú àǹfààní tí ó bí fún wa òun náà àtẹ̀bí àlàkì ìfẹsẹ̀múlẹ̀ sísin lórí ẹ̀sìn ajá sí pé tí mò ń ṣe ìlóòtọ́ orí òdòdó ni mo wà túrò àwọn wá sí báyìí ìmọ̀ ní irun pa ní ìgbésí ayé mùsùlùmí àtẹ́tí kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ tí ìbá ṣe mùsùlùmí tó bá gbọ́ wà sí wáyìí ìtafẹ́ mú wáyìí bọ́dẹ̀ dá sí pé kókó wá sí gẹ̀gẹ̀ ìmúra bóò ni mùsùlùmí lọ́kùnrin ṣe múra mùsùlùmí lóbìnrin báwo ló ṣe ṣe ẹ̀ṣọ́ mùsùlùmí ó gbaládá lórí ẹ̀ tó bá ṣe ẹni tí èṣe mùsùlùmí bóun bá tẹ̀lé wá sí wa yìí ọlọ́run àbò ní fún ládá ṣùgbọ́n at the same time yóò contribute yẹn ní á kó ipa tó pọ̀ láwùjọ nípa dáadáa ó yàtọ̀ sí irun irun pé tí èṣe fún bá kírun ọlọ́wọ́n bó ní gbà lọ́wọ́ rẹ̀ bákan náà kọ́ kò sí àǹfààní wo ni àwa tá a jọ wà láwùjọ fẹ́ jẹ lára irun tó ń kí kò sáǹfààní torí pé tí nìyàn mọ́ kọ̀ fún ni òun náà alfàṣà olórí alfàṣà ìwà àbàjẹ́ ọ̀rọ̀ bàjẹ́ òun náà ní kíyàn má nígbàgbọ́ nínú ọlọ́run ṣùgbọ́n ìmúra bẹ́ẹ̀ tí èṣe mùsùlùmí tó bá tẹ̀lé ìmọ̀ra gẹ́gẹ́ bọ́nà ṣe lákalẹ̀ nínú al-Qur'an tánàlúwà Muhammad sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa nínú súnnà lóòtọ́ kò nígbà ládá lọ́dọ̀lọ́ ṣùgbọ́n a rí pé òun náà nínú àwọn tí yóò gbé àwùjọ ga ni nínú àwọn tó rásí pé aburú rẹ̀ kò ní transfer sórí àwùjọ òun ni èyí ló jásí pé tọ́pìkì wa yìí nínú yóò fún wa ní ìlànà bóò láti lè súnmọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní ọlọ́dọọdán wa ní ẹnì kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa lóbìnrin wa ní kọ̀ọ̀rọ̀ wa ní gbangba wa bákan náà àkọlé wa tèmi á fún wa ní àǹfààní kí ni social responsibility wa kí lójúṣe wa láwùjọ gẹ́gẹ́ bí ara àwùjọ bóò kí láwọn kan wo la lè ṣe tí àwùjọ fi dáa bóyá sí lè tún àwùjọ ṣe àwùjọ lórí bó ṣe rí yìí kí ni ipa tí èyí tí mo jẹ́ mùsùlùmí fẹ́ kó láwùjọ látara àmúra ti tèmi bákan náà àti ìwọ náà èyí láti rí wípé oníkálùkù wa láàrí àǹfààní dìmú yálà jẹ́ mùsùlùmí àbí àti ẹ̀ṣẹ̀ mùsùlùmí ìgbẹ́ tó bá jẹ́ mùsùlùmí àǹfààní tí ó rí dìmú ó pọ̀ ju ẹni tí ẹ̀ṣẹ̀ mùsùlùmí lọ tí a ń sọ ìmúra ó fẹ́ ju ọ̀rọ̀ wíwọṣọ lọ yẹn làwọn àfẹ́ẹ̀sìn tábàlọ́wọ́ nínú àwọn tíra fíkìú wọ́n máa ń lo alibas wọ́n máa ń lo libas wọ́n lè ní kìtàbù libas báàbù libas wà zina áwọ́ kìtàbù libas wà zina yẹn ni agbọ́nrí nípa alibas ìtàkù ní libas wà zina àti ẹ̀ṣọ́ libasu ibi ìfi nǹkan bó nǹkan mọ́lẹ̀ òun ló ti wá káfí nǹkan káfí bó nǹkan ibẹ̀ ni wọ́n ti yọ aṣọ táàmọ́ wọ̀ wọ́n máa pè aṣọ wa ní libas torí pé a fi bó ìwòwò tàà bá sì wò ọlọ́ba Allah subhanahu wa ta'ala káwọ gbogbo tọ́lọ́wọ́n bá dá káwọ gbogbo tọ́lọ́wọ́n bá tó gbé kalẹ̀ ó fi ìtàmọ̀ pè ní alibas ó fi sí àwọn nǹkan wọ̀nyí ẹwọ ilé wa tó ní kálùkù wa tá ń gbé ilé wa lìbáṣù ni torí pé ta bá ti wà nínú ilé ta wà ní yàrá wa ọkàn wọn balẹ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ẹ̀rí kò kàn wá ọkàn wọn balẹ̀ ìwòwò wa à ń gàrí làmú àtẹ̀pá ní chicken àti rẹsì là ń jẹ ní ẹni kó mọ̀ àfẹ́ntà bá pèpè wọ́dá sí ilé wa lìbáṣù ni bẹ́ẹ̀ náà ni ọkọ̀ ẹwọ́kọ̀ táwọn lìbáṣù ni torí pé akó sínú ẹ̀ ó ti di ẹ̀ṣọ́ sí wa lára ẹ wo àwọn ọmọ libáàsù ni wọ́n jẹ́ fún àwọn òbí ẹ̀ṣọ́ ni wọ́n jẹ́ fún àwọn òbí yẹni gbogbo ẹnikẹ́ni tọ́nà àbọ̀ báyìí tí ìdálóhùn a máa sunkún a máa pe ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú ọlọ́run lọ́kan ṣoṣo a sì máa sún ọlọ́run a máa sún ọlọ́run pẹ̀lú súnà Ànábì sallallahu alaihi wasallam léyìí tọ́lọ́run ọbọ̀ fi jogún ọmọ lálùbáríkà ọlọ́run al-malu wal-banun zinatul hayati dunya ọlọ́run ní ẹ̀rí almal dúkìá owó ta fún yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn dúkìá bákan náà walbanun àti àwọn ọmọ zinatul hayati dunya ẹ̀ṣọ́ ilé ayé làwọn nǹkan wọ̀nyí jẹ́ ẹwọ́ náà bá a ṣe ní ìdáàbòbò fún yín aṣe ní ìdáàbòbò fún yín yẹ ní pé aṣe ní tó dá sí pé oníkálùkù yín tílẹ̀ bá ti ṣú nísìn ẹ̀rí pé oníkálùkù wa á lọ sinmi á wọlé lọ á sùn ọkàn owó balẹ̀ oorun tá a máa ń sùn lóru kò dàbí oorun tá a máa ń sùn lọ́sàn-án àbí láàárọ̀ torípọ̀ náà bá ṣe ooru nílì bá sùn fún wa tún gbogbo tọ́nà bá Allah subhanahu wa ta'ala tó dá a máa rí ìtànpè ní ẹ̀ṣọ́ ìtànpè ní ìdáàbòbò kí ìnira má bà kankan náà ọlọ́run bá fi sí káwọ àwọn ẹran ẹran náà ní libáṣù súf irun ara ẹran libáṣù ni ẹwùn kan tó bó ẹwùn kan tó dáàbòbò láre tàbá pẹran ẹran ẹlẹ́yà nísìn ẹwùn wà látàá ṣe ká tó débi tẹ́ran wà ẹmọ ibùlé ìdíta lò ká tó fa ẹran ẹran náà subhanallah libáàsù rẹ̀ nìyẹn tó ti yé bẹ́ẹ̀ náà lẹ́yẹ ìyẹ́ ẹyẹ òun náà pè ní rish rish náà pè ní ìyẹ́ ẹyẹ ọlọ́ba allah subhanahu wa ta'ala ó ló fún aná al-Qur'an nínú suratul An'am pàtọ́lọ́wọ́ máa sọ fún wa ya bani ọlọ́run ní a ti sọ lìbáàsù kalẹ̀ fún yín in tí ẹ fi máa ṣe ìdáàbòbò fún ara yín wàrí ìṣà yìí láti bí ìyẹ́ tí àwọn ẹyẹ àwọn adìẹ tí wọ́n lé wàrí ìṣà ìdáàbòbò ló jẹ́ fún wa tó tàbá wò lọ tàbá wò wọ́n á rí gbọ́nà Allah subhanahu wa ta'ala ẹgbẹ́ bó ṣòro yára náà Al-Qur'an al-Karim ọlọ́pàá náà wà Muhammad sallallahu alaihi wasallam aláṣẹ sabbih isma alladhi khalaqa fasawwa ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam sabbih máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́n pẹ̀lú gbogbo tó tọ́tọ́rọ̀ nínú àwọn àfọ̀mọ́ máa gbé kúrò fọ́lọ́n ìtú tó sọ́lọ́run nínú àwọn ẹ̀yìn àti àwọn ìròyìn alladhi khalaqa ọlọ́run bá tó dá gbogbo nǹkan fasawwa ó pàfẹ́ẹ̀tì gbogbo nǹkan na ọlọ́run bá ó ṣe fáàwà ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà lọ́kùnrin wa lóbìnrin wa àwọn tí ó mọ jẹ́ ìtàkùnmọ̀ jẹ́ ìṣọ́ wa nínú àwọn aṣọ nínú àwọn ìmúra táàmù dábòbò ara wa ọlọ́run bá pàfẹ́tì fún wa ìyá nábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn tọ́lọ́run bá fún lẹ́kọ̀ọ́ òun náà ni agbani lórí ìmúra ọkùnrin àtobìnrin àti bóò la ṣe ṣẹ̀ṣọ́ tábà wo ẹ̀kọ́ ẹ̀sìn Islam tábà pín ó kéré jù ápù sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni ẹ̀kọ́ ìgbàgbọ́ léyìí tí wọ́n á fi mọ́ kẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan tá à ń rí báwo ló ṣe ká nígbàgbọ́ sí àtàwọn nǹkan míì tá à rí báwo ló ṣe ká nígbàgbọ́ sí wọn gẹ́gẹ́ bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí al-Qur'an gẹ́gẹ́ bí àwọn màláíkà gẹ́gẹ́ bí àwọn àlùjànnú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni agbọ́nrin ọ̀rọ̀ al-ibadat òun ni ìjọsìn nítàkù ìjọsìn fọ́lọ́run táàmà fi sin ọlọ́run pẹ̀lú oríkèríkè ara wa ẹ̀rí eléyìí olóbi ọ̀rọ̀ ẹ̀rùn táǹkì àwọn Ramadan tá wà ń bẹ̀ yìí òun náà lóbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlànà ìjọsìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-muamalat báwo ni wàá ṣe ṣe pẹ̀lú ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yálà mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí ọkùnrin àbí olóbìnrin báwo ló ṣe pẹ̀lú ẹ̀ bóyá ìyàwó rẹ̀ ni bóyá ọkọ rẹ̀ ni bàbá rẹ̀ ni ọmọ rẹ̀ ni akẹgbẹ́ rẹ̀ ni ẹjọ́ ń ṣòwò ni mùsùlùmí ni kìí ṣe mùsùlùmí ni báwo lẹ ṣe ṣe láàrin ara yín ẹni yìí orí ọkàn wa ní mọ́ ń bẹ ara wa mọ́ ń tọ́ka sí ni tá bá ń kírun láàrin wa sọ́lọ́run ọba ni ó wá gbogbo láti wá sí láàrin ara wa àwọn ọmọ ẹgbẹ́ ènìyàn tí a fi ní dàbí àwọn ẹranko eléyìí ni ẹ̀kọ́ al-muamalat tó dá sí pé ẹ̀kọ́ nípa ìmúra ọkùnrin àti tóbìnrin nínú àwọn ẹ̀kọ́ tó pàtàkì nínú ẹ̀rìn alhamdulillah bọ́nà bá ṣe wá ní mùsùlùmí wàláyà ọlá tó tóbi ni bẹ́yìn bá ń lówó tí ò lọ́mọ tí ò níyàwó tó lọ́kọ bọ́nà bá ṣe mùsùlùmí eléyìí ni àádámù ni'ima àwọn àádámù ni'ami allah subhanahu wa ta'ala eléyìí ni oore ọlọ́wà tó tóbi jù tí máa ṣe fún ẹ̀dá rẹ̀ torípé tí a jẹ́ mùsùlùmí àwọn agbọ́nrin yìí á rí wípé yóò mójútó ọkàn rẹ̀ ara rẹ̀ bákan náà ìbálò rẹ̀ pẹ̀lú àwọn èèyàn yóò mójútó ẹ̀kọ́ nípa ìmúra ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú àwọn ọlá tó ń bẹ níbi ìmúra ìṣẹ̀ṣọ́ amákàtù tẹ̀síwájú kákọ́ mọ̀ dájú pé al fi libas aw albisa wa aljawaz òfin ìpínlẹ̀ tó de aṣọ gbogbo aṣọ àbí àwọn nǹkan tí yàn máa ń wọ̀ sára àbí nǹkan tí yàn máa fi ṣẹ̀ṣọ́ o náà ní wípé aljawaz ọlọ́wọ́ bá ṣe ní ẹ̀tọ́ fún wa ká múra bó ṣe wù wá ká ṣẹ̀ṣọ́ bá ṣe fẹ́ yálà ọkùnrin yálà nínú alkùránì tó jẹ́ tíra ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run àrínú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam tí ó kọ̀ fún wa pé ẹ má múra báyìí ẹ má wọ ilé ẹ má ṣe ilé yìí tá a bá ti rí èyí tọ́lọ́wọ́n bá sọ fún wa ká má ṣe yìí láàníṣe èyí tọ́lọ́bí sọ bá ti rí ká má múra lọ ká má wọṣọ lọ ká má ṣẹ̀ṣọ́ lọ ọlọ́run bá Allah subhanahu wa ó sọ fún ànábí wa adam alayhi salatu wa salam ọlọ́ni wa adam ọlọ́ni wa ìkúnnà lè adam ọlọ́gbàtà sọ fún adam ẹ̀rì oskun ma gbẹ́nu aljanna oskun janna ìwọ àti ìyàwó rẹ̀ wà kúlẹ̀ àmìnìyà kẹ́yìn méjèèjì kẹ́ máa jẹ́ min haifu sí ìtumọ̀rọ̀ gada bó ṣe wùnyí gbogbo ìdẹ̀ra ọlá tí bẹ nínú aljanna ìlẹ́ni ẹ máa gbádùn lọ wà látàkùnrọ̀ bá ìṣàjàrọ̀ ṣùgbọ́n ìméjèèjì ẹ má súnmọ́ ibi yìí nìkan ó lọ́n ṣe pàmẹ́lùwà adẹ́mà láṣẹ níjọ́ náà bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n bá gbé òfin ìmúra kalẹ̀ gbogbo aṣọ tánwọ̀ nílẹ̀ Ìgbò nílẹ̀ Yorùbá nílẹ̀ Haúsá nílùú àgàtú nílùú èbó nílùú lárúbáwá nílùú China aláwọ̀ funfun aláwọ̀ dúdú gbogbo ẹ̀ pátá wíwọ̀ ni fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn àyàfi èyí tá a bá rí ọ̀rọ̀ ọlọ́run yálà nínú Al-Qur'an Al-Karim àbí nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé eléyìí ẹ má wọ̀ eléyìí ẹ má fi ṣẹ̀ṣọ́ táà bá ti rí gbogbo ẹ̀ dáadáa ní fún wa ibi láti rí ìfẹ́ tọ́lọ̀ ní sí oníkálukú wa a rí pé ní agbọ́nrin yìí àwọn tọ́lọ̀wọ̀n ọba tó ṣe ní èèwọ̀ fún wa nínú àwọn ìmúra àwọn aṣọ táà lè wọ̀ wọ́n ló ń kà wọ́n kéré ẹgbà ṣe jókòó yìí orí nìrẹ̀lá múra àmàrẹ́ nìkan tó múra nínú wa tó jẹ lárúbáwá láìsí lárúbáwá ara lè nínú wa ó lè jà húsá tó sì wáṣọ Yorùbá ara lè nínú wa alhamdulillah gbọ́dá wọn kẹ́lẹ̀ ìmòsóyìnbó nínú wa òsára Britain nínú wa àìsí Britain ṣùgbọ́n ara tó wọ shirt tó wọ jeans lára ìkẹ́ Ọlọ́run ìjẹrẹ Ọlọ́run fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ìyẹn náà láàfin ní àwíjàre tó bá dọjá kìyàmọ̀ lọ́dọ̀ Ọlọ́run lórí ìta bá ṣe tó dá sí pé àfikọjá àlà lọ́nà ọlọ́run ọlọ́run bá ṣe àwọn nǹkan wọ̀nyí lẹ́tọ̀ fún wa Allahu Akbar eléyìí ọlọ́run tó tóbi ni ló já sí pé a gbọ́dọ̀ kọjá àlà lórí ẹ̀ náà ká má gbàgbé ìpìlẹ̀ lórí ìmúra lórí aṣọ òun ni pé aljawazu ni a lè lò ó a lè wọ ẹni aṣọ ká ẹni ẹ̀ṣọ́ èyí tó dé ni èyí tí ń bọ̀ wá ni ká ṣe ṣùgbọ́n ìta bá ti rí wípé ọlọ́run ọba ò fẹ́ kájìnà sí ẹlẹ́ẹ̀kejì nínú òpómúlérò òun ni wípé ọlọ́run ọba ò ní ṣe aṣọkọ fún wa ní èèwọ̀ fún wa àbí ẹ̀ṣọ́ kan fún wa léèwọ̀ fún wa yálà léèwọ̀ fọ́kùnrin àbí lómìnrin kó má jẹ́ nítorí àǹfààní ara wa kùránì torí àǹfààní wa ní tọ́lọ́lọ́bọ̀ onídi aṣọ ó dáa fún wa ní ẹ̀rì kò ní ṣe kankan léwọ̀ fún wa nínú ìmúra nínú aṣọ àbí nínú ẹ̀ṣọ́ fún àǹfààní èmi àti ẹni káwò nísìn àmọ́ yí pé a lè wọ aṣọ kan tó dá sí pé aṣọ yìí ìwọ nìkan ló wọ lórí pé ah, alhamdulillah àìmínà ah, wọṣọ àwọn ará àdúgbò gbà lẹ́yìn aṣọ tó wọ̀ yìí táwọn ará àdúgbò gbá ẹ̀kọ́ wọṣọ yìí àwọn èèyàn kan ń bẹ lẹ́yìn ẹ̀kùn tí wọ́n sunkún látara tó wọ̀ tí wọ́n sunkún tí wọ́n gbanújẹ́ lórí tó wọ̀ nígbà tí wọ́n rí ẹni tó wà tó fẹ́ jẹ ó wá rẹ́ nìkan tó wọṣọ millions wá bẹ̀rẹ̀ sí ní ìbànújẹ́ lórí ẹ̀ torí pé aṣọ yìí aṣọ ìgbàlódé ni aṣọ ìgbàlódé sì nìyí yóò mọ̀ mú àwọn èèyàn yóò mọ̀ mú wọn kó sínú ìyọnu àbí nígbà míì kó dásí pé ó wòsù sí pé à ah, orí pé kò nídi pé à ń wọṣọ tó mọ́ à ń wọṣọ tuntun ó máa wọ èkísà káàkiri tó dásí pé bó bá wọ singlet kan gbogbo àwọn egungun afárá egungun tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ láwọn yóò fẹ́ lè máa kà wọ́n fẹ́ lè máa ka egungun tí ń bẹ lára rẹ̀ torí pé o fẹ́ ráyé sá yóò mú ọ wá wá bàtà pupa sọ́tún bàtà dúdú sósì wà mú fìlà rẹ̀ fìlà tó ti gbó èkúté ti jẹ ìdájì ibẹ̀ wà gbé sórí eléyìí òun à kíyàn wọ́n mọ̀ sákún nira báwọn èèyàn látara àwọn kan wọ̀nyí ọlọ́run máa ń ṣe àwọn ìmúra kan fún wa àbí nígbà míì kó dá sí pé ìwọ gángan fúnra ara rẹ yóò mọ nírẹ lára kìí kó kó nira báwọn èèyàn bí ẹni tó wó sùsù tó ní ẹwù ẹ̀dàkùn ṣẹ̀rí eyín mi yìí ó ti pọ̀ jù ẹ bá ń yọ kúrò nínú mo fẹ́ fi ṣẹ̀ṣọ́ káwọn máa rí gbọ́gbà èyí extraordinary èyí yóò kó nira báyìí bákan náà ó ti yàtọ̀ sí gbé e kalẹ̀ abẹ́ni tí ó wó sùsù ló lẹ mọ́rún ojú ẹ̀rí tí ó bá sùn wàhálà ni bí ó bá jí kó fọ ipò ojú ẹ̀ ogun ni gbogbo ìnira ni mọ́ nira rẹ̀ lára látara ní eléyìí ọlọ́ọ̀bá yóò ṣe àwọn ìmúra kan àwọn ẹ̀ṣọ́ kan léèwọ̀ fún ẹni tó bá jẹ́ ọlọ́run ibi láti rí pé tó ṣe léèwọ̀ fún wa kì í ṣe fún àǹfààní tọlọ́run fún àǹfààní ara wa ni àti fún àǹfààní àwọn èèyàn ń gbèrú نعم فضل اللباس والزينة ìwọ́ṣọ́ àti ìṣẹ̀ṣọ́ ó ní ọlá púpọ̀ wallahi ó ní ọlá púpọ̀ ẹ̀rí ọlọ́bá Allah subhanahu wa ta'ala nínú suratul A'raf verse 26 ọlọ́ni ya bani Adam ọlọ́ni ẹ̀yin ọmọ Adama qad anzalna alaykum libasan ọlọ́ni a ti sọ̀kalẹ̀ fún yín libasan àwọn intẹ́tìmọ̀ bo ara yín yẹn ni aṣọ yùwárí sàwhátìkún tẹ́tìmọ̀ bo ìwòwò yín wàrí ìṣà bákanáà yóò tún máa jẹ́ ìdáàbòbò fún yín ọlọ́ni wà lè sọ taqwa dhalika khayr dhalika ìyẹn ni ká fi ìgbàgbọ́ ká fi ṣẹ̀ṣọ́ òun ló lóore fún wa yìí eléyìí sì ni tó tọ́ka pé apáyọ̀ ọlọ́run ọba tó bá pé lóòótọ́ babájẹ́ tí máa ń gba ìkìlọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ìbí láti rí pé ìṣẹ̀ṣọ́ ìmúra ó ní ọlá ó tọ́ka pé ọmọ ádámà ni wá lóòótọ́ táà bá múra táà bá ń ṣẹ̀ṣọ́ ó tọ́ka bẹ́ẹ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí ni لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر arábì lẹ́nikẹ́ni tí ìgbéraga mọ́tọ́mọ́tọ́ bá ń bẹ lórí ọkàn rẹ̀ tí ó ju dédé ọmọ náà gún lọ átọ́mù lọ ó lẹ́ni yóò níwà jẹ́nà ò qala rajul ìkọ́nú àwọn sọ̀hábà wá ní inna rajula yuhibbu an yakuna thabahu hasana wa nalu hasana ìbẹ̀ nínú wa tó dá sí pé a lè rí kó dá pé aṣọ tòun

ta wọ dánsíkí ta kú sí jàlàmíà ta wọ ṣẹ́kà trọ́sà ta tó fi táì sí subhanallah eléyìí ẹwà ni ẹ́rì pé ìjẹ́ ẹwọ mẹ́ẹ̀dẹ́ ènìyàn yóò jalè bàtẹ jókòó yìí sí ta ń gbọ́wà sí kẹ́nìkankọ̀ jáde tó jẹ́ bí èèyàn bí ti wa akàrin tó ń ó mọ̀ báyìí pé ah, ìtúwọ̀n kọ́ rò nípa ẹgbẹ́ bóyá wèrè arábìnrin adámù sí yá wèrè ẹni àbúgbà àbára ẹ̀ṣẹ́ ni àbí ara ẹ̀mú ni bákan méjì wọ́n ma wò wọ́n ò ní sọ pé ẹni yìí ó pé lẹ́dà ó pé léèyàn ló já sí pé ìmúra káwọṣọ àfídáàbòbò ara wa ni afi fi ń dáàbòbò ara rẹ̀ tọ́láwọn ọmọ ìbá sí aṣọ ìmúra tí ò ṣe lẹ́tọ̀ fún wa ẹ̀wọ́n bá rí yẹ̀ díẹ̀ àwọn àfóòní mímọ̀ àwọn mú wá tó bá káàbò ìhòhò káàmúra káàbò ìhòhò wá nígbàtà bá fẹ́ tí àwọn èèyàn kan bá rìnrìn àjò tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n o lè wá pàdé wọn lọ́nà ó gba aṣọ ara wọn ó gba jíbẹ lára wọn ó fi wọ́n sí òwò àwọn ẹni yìí àsìkòrò wá dé bá wọn ó sì wo ìpín táwọn bá rí pé káwọn fi dé ìlú táwọn lọ àsìkòrò ó ti lọ bóò ni wọ́n ṣe ṣe tí wọ́n fi ìrúnlẹ̀ ni rárá àfáà ni wọ́n ní fi wọn àwọn ni wọ́n ní fi ìrúnlẹ̀ wọ́n kì náà ni bóò wọ́n ṣe wá kí ni jẹ́mọ́ nǹkan wọ́n kìí jẹmọ́ náà ni bẹ́ẹ̀ sì ní káàkó ìwòwò nínú àwọn ọ̀ràn ìyànrún ni bóòwò ṣe wá kí àwọn àfáà ni wá tó sáfún náà ni ṣùgbọ́n ìmáàmù ò ní bọ́ síwájú ìmáàmù ò ní bọ́ síwájú yóò wà láàrin àwọn jẹ̀mọ́ ni tó ní kò sí mọ̀ bá bọ́ síwájú tó wà fi rùkú báyìí gbogbo amọ́ta mọ̀ rí aláàkínú ni àkàmọ́ rẹ̀ nìyí torí pé eléyìí kìí ṣe àpọ́nlé fún ọmọ ádámọ̀ àpẹẹrẹ náà ní kárí ìyẹ̀ká nísìn kó mọ̀ mọ́ o wá wà lórí lórí báìkì ní àbórí mọ́tò ló wà ní ẹ̀rí wà ní bẹ́ẹ̀ dẹ̀ drive o dẹ̀ wọ̀ ọ̀kadà ó gẹ́gẹ́ láìsí èméjì gbogbo ayé ló mọ̀ òpin ilé ilé ìmúra ká múra ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú ẹ̀ àti mẹ́nubà nínú ẹ̀ ṣùgbọ́n ká tún mú wá fún wa nínú ẹ̀ òun náà ni azina wasatoro aura a ń fi aṣọ ìmúra tá múra a fi ń ṣe ẹ̀ṣọ́ sára a fi ń ṣe ẹ̀ṣọ́ ni ẹ̀rùn wa ní à ń jẹ́ òní ìyàwó sísá alágbájá àgbọ́ra alágbájá wọ́n báyìí ní à jẹ́ ìṣẹ́ra tí wọ́n mú ní àmì ah, ah, ò tí ra ọwá sì dẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pípọ̀ àwọn tó wọ́n ti ra oníkálùkù wọn wá mú wá jọra wọn ẹ̀rí ẹgbẹ́jọdá ìsìláàmù tako afínṣẹ̀ṣọ́ ni afínṣẹ̀ṣọ́ ni afínpara wá lé ni ẹwà ọmọléèwé wọ́n ní uniform ẹwà ọmọléèkéwù wọ́n ní uniform ẹwọ ẹ sọ fún mi uniform kódà àwọn tó ń jẹ ìgbà wọ́n ní uniform tó ẹgbẹ́ báǹkì yìí ó bá gbé yẹ́lò ló ń bá mú gẹ́gẹ́ bí símbọ̀ títí ẹ̀ ẹ́ rí àpẹẹrẹ yẹ́lò nínú múra tí àwọn tó wà ní ọmọ mú tó bá gbé green ní ẹ́ rí tó ní kálùkù ló ní àṣà àti ìṣe ẹ̀ṣọ́ aṣọ tí wọ́n mọ̀ wọ̀ ẹgẹ́ bí ìdánimọ̀ gateman ó ní kódà gan wèrè ní wèrè wèrè ní múra títí ẹ̀ Yorùbá ní aṣọ ya ìrànkún ẹ̀rí èròjà wèrè pé bọ̀ ẹ̀dá bá ní ẹgbẹ́ aṣọ tó ya ní máa wọ̀ káàkiri àwọn náà máa fojú wèrè wó wèrè sì ní aṣọ gbọ́dọ̀ ya mọ́ lára tí wèrè bá múra bá ṣe múra yìí ìjẹ́ wèrè rẹ̀ ibòmíì kékeré ẹ̀rí ẹ̀ ó sì wọ́n kátó rí wèrè kó máa múra báyìí nígbà ipá àmọ̀lẹ́bí ẹ̀ bá ń tọ́jú ẹ̀ ó wọ́n so kò síbi tí kò ti símúra kò síbi tí ò ti símúra oníkálùkù wa la ní bá ṣe múra ẹ̀rí láti rí pé ìmúra ẹ̀ṣọ́ ni fún wa ìmúra ìdáàbòbò òun ló jẹ́ fún wa ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni wallahu jẹ́ ìdáàbò fún gẹ́gẹ́ bí àbúrẹ́là ìdáàbòbò ní fún wa kúrò níbi oòrùn kúrò níbi òjò waja'ala lakum minal jibali aknana ọlọ́run bákan náà òun tún gbé fún wa nínú tọ́nà bá dá aljibal àwọn òkè ńláńláńlá bí òkè sóbí òkè mọ̀pó òkè ẹlẹ́mọ̀ṣọ́ nílùú ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní àwọn eléyìí òun gbé wọn kalẹ̀ aknana láti lè di ilẹ̀ mú fún yín bákan náà wọ́n tún máa fara gba òtútù tí kó máa wá wọ́n mọ̀ dìbò fún yín وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم باسكم ọlọ́run bákan náà òun tún wá dá fún yín sàràbí òun ní tẹ́ ìtara ẹ̀ mú aṣọ jáde lẹ́yìn tí yóò mọ́ dáàbòbò yín nínú kí ni harù ẹ̀rì ìgbóná nígbóná tó bá dáàsìkò tó rùn bá mú gan bó ṣe mú láwọn olómi báyìí ní Saudi ní Kuwait tó mú gan ohun bí wọn dá kán wá wé tán wọ̀ ní ní Europe lọ́wọ́ báyìí lásìkò tútù wọn ìṣọ tí ó tó nípa tó ẹgbò tí kínáṣí pé tóòrùn bá ń pọ̀ a mọ̀ wọ́ṣọ pẹ̀lú tó dá sí pé kò ní tún bí ìnira fún wa pẹ̀lú àsìkò tá ń lò lọ́wọ́ bẹ́ẹ̀ náà <laughs> ní kápásìkò tútù lábáwà àbúrà fi gbọ́n àtàwà

kàdáàríkà yóò tí mọ̀ nìmẹ́tàwò àríkùn la'allakum tuslimun ọlọ́run ní bọ́lọ́run sí máa ń pé ìdẹ̀ra rẹ̀ ìkẹ́ rẹ̀ léwa lórílẹ̀ yìí o kó ní kálùkù wa kálìbà lè juwọ́lẹ̀ fún fi ọlọ́run ibi láti rí kí ni nǹkan tí ó wá dáa

gbogbo aṣọ tọ́mọ ènìyàn tó wọ̀ ẹlọ́wọ́ dáadáa látara tí òjò rọ sí tó wù jáde ni bí ò bá jẹ́ bí ò jẹ́ silk kálọ̀wọ́ bó ṣe eh, náà ni ribaj òun ni dáadáa látara tí ọlọ́ni kì í ṣe pé sọ àǹkárá látòkè bọ̀ rárá ṣùgbọ́n àwọn nǹkan tí a ń tara rẹ̀ mú aṣọ jáde tó ń di aṣọ fún wa bí ò sójò kó lè sí kó lè sáwọn kan wọ̀nyí lọ́lọ́wọ́ bá fi lò fún wẹ́ pé òun rọ òjò kalẹ̀ fún wa in tá bá wá gbìn tí òun mọ́ ń jáde látara rẹ̀ àbí tá fẹ́ fi ṣaṣọ níbẹ̀ ẹ̀rí yóò wù jáde ẹ̀wà lábẹ́ wa hawa nígbà tí ṣe ìtọ́ni tó ṣe àwọn méjèèjì lọ́nà ọlọ́run ní fatakọ yẹksifáàni ní wọ́n rọ́kùnrin jẹ́nà àwọn méjèèjì abẹ́rẹ̀ sí ní jẹ ewé nínú àjẹ́nà wọ́n fi ń bo adé ara wọn wọ́n fi ń bo áwúrà wọn ìwòwò ara wọn ìlọ sí ni ẹni tó dé fìlà ìwé tí mo dé yìí ẹni Allahu Akbar yẹn ní gbọ́nà ọmọ sọ fún ọlọ́run ní òun sọ̀kalẹ̀ fún àǹfààní ìwà o ìwárí sàn áàtìkùn kẹfì máa bo ìwòwò yín wà rí ìṣà kẹfì máa rí ìdáàbòbò wà lè bá sí takò wà dhalika khair dhalika min ayati Allah la'allakum yatadhakkarun ọlọ́run ní ìpayọ̀ ọlọ́run yẹ bákan náà anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní ẹgbẹ́ bí hadith títí àfáwa anasibun malik radiyallahu ta'ala anhu àfáwa yìí lára àwọn sàábí ànábì ni ó gbé pẹ̀lá nàbí ní tí ó kéré lọ́dún mẹ́wàá ní ìlú madina ó ní kana ahabbu thiyab ila nàbí sallallahu alaihi wasallam ayyalbasaha alhibra ó ní aṣọ tánàbí fẹ́ tí mọ́ sábà òun náà ní aṣọ alhibro nígbà tí wọ́n ṣàlàyé wọ́n ní òun aṣọ ẹgbẹ́ ó mọ́ ń kó ara dáadáa bí ṣẹ́ẹ̀tì kọ̀mísù táwọn pè ní kọ̀mísù nígbà yẹn kìí ṣe ti mọ́ ní ìbàtàwọn àwọn wọ̀n títà mọ́ ń tọ́kì mẹ́ kọ̀mísù tuntun wọn yóò délẹ̀ ní ilbasu min thiyabikum albayat anábi ní ẹwọ nínú àwọn aṣọ yín albayat èyí tó funfun bákan náà wakaffinu fiha mawtakum kẹ́sì sí àwọn òkú yín pẹ̀lú ẹ̀ ẹ̀rá àwọn òkú náà tó bá lọ́tọ́ tó wọ̀ Allahu akbar ìrẹ́ sí àwà sí òkú bẹ́ ara ohun ihò ohun ọlọ́run bó fẹ́ bó ṣàkára labárí ni gíní ni ẹni kọ́nà áfìsí náà ni tábàrí funfun ṣùgbẹ́lẹ̀ yìí nínú tó dáa ni táà máa ń lò gẹ́gẹ́ bí mùsùlùmí táà máa ń wọ̀ ẹ̀rì torí pé ẹni bá máa ń wọṣọ ó tọ́ka lára bẹ́ni ẹ mọ́ sí bá bá wọṣọ dúdú ẹ̀rì àtẹ́ntó mọ́ àtẹ́ntí ò mọ́ ànímẹ́ mọ́ nínú àwọn méjèèjì ìyẹn tó bá lọ fún tó bá ti wọ́njọ́ kan ó mọ̀ pé ó lè wọ́n fúnjọ́ méjì àṣírí ló tú aláàdùwá ní aṣọ ilé dáa jù fún wa ká mọ́ wọ̀ eléyìí nínú nínú ẹ̀kọ́ òun náà ní eléyìí àbákanáà ṣẹlá Muhammad sallallahu alaihi àwọn mushriki àwọn ẹlẹ́bọ àwọn wọ́n ṣe mùsùlùmí wọ́n fi rú aléha ẹfin irùngbọ̀n yín lẹ̀ ó máa ṣeré bó ṣe ń yọ ẹfílẹ̀ má fọwọ́ kàn wọ́n á kò ní wọ́n á fún aṣàwárí bákan náà àwọn irunmú yín á fún anábì ni ẹ máa mú kúrò bẹ́ẹ̀ fani bẹ́ẹ̀ gẹ̀ẹ́ni tẹ́ẹ̀fì rìdíùsì ẹni anábì ni mú kúrò eré nínú àwọn ìlànà ẹ̀ṣọ́ tá máa ṣe ní ẹ̀sùn ni bó ti ẹ̀já sí wípé irùngbọ̀n ọ̀ràn yẹn ni káfí irùngbọ̀n ẹlẹ̀ ọ̀ràn yẹn ni ilé yẹn náà àwọn onímọ̀ kò lé lórí àwọn àfáàlù súnà àtàwọn àfáàlù bídíà ẹnu kò lé lórí pé irùngbọ̀n ọ̀ràn yẹn ni súnà irunmú súnà ni ẹ̀rí rahimahullah owó òfẹ́ máa fa òun fẹ́ máa gẹ̀ẹ́ ni ẹni tó bá bá mú a ní kí wọ́n mú kán súnmọ́lẹ̀ fún ẹ̀rí dẹ̀dá sí fa bẹ́ẹ̀ la lè gẹ́ méjèèjì lórí lè ní súnà náà Muhammad sallallahu alaihi wasallam ó ṣíṣe pẹ́lá sí súnà yìí kò hàn sí Imam Maliki bákanáà nínú ìtàkù ma fi ṣẹ̀ṣọ́ anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó ní alfitratu khams anábìnrin ẹ̀rí alfitrọ ìyẹn ni àdámá ìwà àdámá ìṣesí àdámá tọ́lọ̀ bá dáwà mọ́ ó ní márùn-ún ni nínú ẹgbàwá mi anábìnrin mẹ́wàá ni kò sí takò láàrin méjèèjì yóò bá àwọn èèyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tó bá kù fún wọn nínú ìmọ̀ tí wọ́n tí ní òṣèlá Muhammad sallallahu alaihi wasallam gbà tó ń ka ó ní alqitan ká dábẹ́ kíyàn dáabẹ́ ká dáabẹ́ fọ́kùnrin ọmọ wata abílọ́kùnrin ọ̀rọ̀ ẹ̀yàn ni ká dáa fóbìnrin iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn àmọ́ta bá dá náà ó dáa bákanáà al-istihdad irun abẹ́ wa pubic hair ká máa fa ọ̀ràn yẹn ni bákanáà wà wa ẹ̀rì ká máa mú yẹn ni eléyìí náà ó kéré jù a lè fílẹ̀ fún nǹkan bí ogójì ọjọ́ ogójì ọjọ́ lọ alfar gbé ìkaná wa gbogbo ìkaná wa ìkaná mẹ́wẹ̀wá àti ẹsẹ̀ mẹ́wẹ̀wá a máa gé o àwọn ó ògbọ́dọ̀ tó mújọ jọ lọ a máa jẹ kúrò ẹ̀rí bákan náà a wà náà fi al'amal irun abíyà wa náà ká máa fa ká máa tú bàbá rọ wà lọ́rùn ká tú ká máa fa ká fa máa bíyà ẹni tí ó máa wọ ẹjọ́ kan tó bá ní irun abíyà ara rẹ̀ ó mọ̀ ọrùn tó bá fa irun abíyà Islam tó mú wá fún

èékánná rẹ̀ 6 feet 6 feet èékánná ó gùn ju páìpù eh, kánópì yìí lọ o ga jù lọ 6 feet èékánná èékánná wá gùn débi pe o wa ti ka tó bá 6 feet èékánná wọ́ ẹni eh, ati tẹ́sẹ̀ <laughs> subhanallah ṣe èyàn lélé ìyàbẹ̀ràn wo ọ̀nà fún best record ẹ̀ntí ẹ̀kẹ́ gbí lọ sí àrùn psychiatric hygienically ìtàbátíká wo fún ìwòsàn tara àláfíà tara ó ń bò ní gbádùn ààrẹ àìmọye kòkòrò àwọn nǹkan tó kó nìra bẹ́ẹ̀ni tí èkánná wa máa ń kó tó máa ń kó sára bẹ́lẹ̀ mi máa ń jẹ báyìí ní bẹ́lẹ̀ ìkánná rẹ̀ nínú dọ̀tí kò ṣe fojú rí táà ti kó jẹ ẹwù nǹkan tẹ́sìlá tó fáwà mùsùlùmí akéwú àmọ́ bá akéwú àmọ́ akàwé àmọ́ bá akéwú àmọ́ tàbá ti gbọ́wà sí ibùdó ẹka ti gbọ́ ilé nínú ẹ̀kọ́ òun náà Muhammad sallallahu alaihi wasallam onílọ́wọ́lẹ́ aṣókò ala ummati tí ìbá ṣe pé wọ́n fẹ́ di ìnira fáwọn ọmọlẹ́yìn mi ni la'amantu bis-siwak inda kulli salati ìbá mọ́ pa wọ́n láṣẹ gbogbo gbà pákó anábì ò pa wá láṣẹ rẹ̀ ní súnà ni tàbá ti ṣe kọ́mọ̀ tán àfikà tó ṣe kọ́mọ̀ karùn pákò kìí ṣe táyì láàmọ̀ wá jẹun táwà jẹjẹjẹjẹ ní mọ́sílájá àbá ah, ìbọ́ta ìyẹ̀kọ́ ẹkàn pákò ẹkàn fi ẹ̀rì kẹfì gbé lọ báyìí kẹfì gbé lọ sọ́tún ẹ̀sì ti sápò yìí tó bá ní ìdíkẹ́ ṣe lù kí ẹ̀họ́n tàkó ṣe lù bákan náà nínú ẹgbẹ̀wọ́n mi onílà mọ́tún bí síwá ìdẹ́kùlì ọdún olóhùn bá pa aláṣẹ kan máa ṣàánú kan máa rú pákò nínú gbogbo àlọ́lá kọ̀ọ̀kan tàbátẹ́fẹ́ ṣàlọ́lá fún ìrun fún kùránì fún kó tàbá ṣàlọ́lá fún àmọ̀rún pákò súnà náà Muhammad sallallahu alaihi wasallam bóòlẹ̀ ni wá ṣe fẹ́ jẹ́ra bóòlẹ̀ kòkòrò ṣe fẹ́ wà lẹ́nu wa eléyìí ẹ̀rí àlàyé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn dentist táwọn náà bá kẹnubọ eléyìí wọ́n á sọ àǹfààní tó wà níbi kí ọmọ ọ̀fọ̀ ní gbogbo gbà bákan òṣèlá Muhammad sallallahu alayhi wa a máa lo perfume anábì a máa fi perfume sára nínú ẹ̀ṣọ́ òun náà ní ilé ọkùnrin a máa lo perfume nínú ilé àti níta táwọn ọmọ fẹ́ jáde ká lo perfume tàbá wà nílé pẹ̀lú ajíya ká tún lo perfume ká yàtọ̀ lé ní ayé akọ́mọ gbóòrùn kan nígbà àfá ìní ìyàtọ̀ ṣùgbọ́n ká ṣọ́ra lọ́sàn àwẹ̀ ọmọlọ́dé nǹkan míì tí ó pèlú jù bẹ́ẹ̀ lọ a máa gba àwẹ̀ ọgọ́ta àtijọ́ kan àbí àwẹ̀ ọgọ́ta bàbá ti ṣe pọ̀dọ́rùn rẹ̀ ṣùgbélé yìí a lè ṣẹ̀ṣọ́ ká fi pẹ̀fún sára nínú ilé akófi sára náà níta fáwọn ọkùnrin ẹ̀ ráwọn obìnrin wọn láǹfààní kí wọ́n fi pẹ̀fún sára níta inú ilé ni kán fi perfume sára nínú ilé káwa náà gbóòórùn nǹkan dáadáa lára wọn lára ẹ̀kọ́ Islam nìyí kóbìnrin kó lo perfume jáde lára àwọn social vices ni lára àwọn aburú ìgbà àwọn ìwà tí ó dá láwùjọ fígbà tí yàn fẹ́ wọ́n ló jalè torí pé ó fi ní ìdẹ́ṣẹ́ yìí ó fi kó nira báwọn èèyàn ó lo perfume jáde báyìí bá lè ń fa báyìí ní ah ògùn ilé wọ́n ma wo lọ́wọ́ wọ́n bọ́ wọ́n lọ́wọ́ wọ́n bọ́ ó ṣe kó ti lọ́kọ́ lé lára burú ni ẹlòmíì ara ẹni máa gbé lẹ́tọ́ ṣẹlẹ̀ láwọn olómi labrod ní Nàìjíríà wa igan tí ó rẹ́pù obìnrin lókọ̀ lámọ́lẹ̀ ni kí ló fa pẹ̀fún tó náà náà obìnrin ló pẹ̀fúmù jáde àlàyé padà wáyé lórí insha Allah lẹ́kùnrẹ́rẹ́ tí àsìkò bá gbà wá náà tá a bá wá fẹ́ ṣẹ̀ṣọ́ a fẹ́ wọṣọ a fẹ́ wọ bàtà àbí a fẹ́ wọ ìbọ̀wọ́ gẹ́gẹ́ bí àwọn obìnrin nínú súnnà o náà ni ká wọ̀ láti apọ̀ ọ̀tún ká wọ̀ látapọ̀ ọ̀tún a wọ ṣòkòtò ẹsẹ̀ ọ̀tún lákọ̀ọ́kọ́ ti bọ̀bẹ̀ àwọn àfitòsì bọ́ táàbà bọ́ òsì lákọ̀ọ́kọ́ bọ́ ká tó bọ́ tọ̀tún àti bàtà àtàṣọ bá a ṣe máa ṣe lélẹ̀ ẹlẹ́mìí ní à kí lọ́pàá yìí sọ yìí kí ló kàn wà ní ilé ṣe lè ní ìdáná ọ̀nà ìjẹ́ lè ní o tó bá yẹ pé dókítà ló bá fún ní ṣẹ̀rí ààrẹ tó ṣe yìí kánsà tó mú yìí tẹ́bá ti fẹ́wọ̀ bàtà ẹ̀kọ́ mọ́ wẹ̀sẹ̀ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ wẹ̀sẹ̀ yóò ṣe a bẹ̀rẹ̀ pé ṣé gbogbogbà torí pé tí dọ́kítọ̀ bá fún wa agbàgbé láti sẹ́mọ̀ lójú wa láì mọ̀ pé tí dọ́kítọ̀ ordinary tẹ̀jìrìbà ni experience ni kìí ṣe wá yìí ọ̀dọ́ náà kọ́ ló ti wá ní tó fún wa lẹ́ni ó lè dí lọ́la kí mistake wà bẹ́ẹ̀

epo ń wálẹ̀ o ìjẹ́ ìmú gbogbo ẹdójúrú ọrọ̀ ajé gbẹdójúrú lamẹ́ríkà wọ́n ṣe conference lamẹ́ríkà pé kí ló fa ilé ìná tí gbogbo tí economic breakdown tó fi ṣẹlẹ̀ wọ́n lọ wọ́n bọ̀ gbà tí ó dìtẹ́tì ẹ̀ ìtọ́lọ̀ bá fún alákùnrá nìyí ọ̀rọ̀ rìbá ọ̀rọ̀ interest wọ́n gbà ní wọ́n ní rìbá yìí ló fa káwọn dínkù láti 55 or 45 percent rate tí wọ́n gbà kán dínkù wọ́n láti dínkù wálẹ̀ wọ́n wálẹ̀ wọ́n mú wọ́lẹ̀ títí títí títí wọ́n padà wọ́n mú wọ́lẹ̀ sí 0.5% ẹ̀wò síbẹ̀síbẹ̀ èyí ń tẹ́ ìpínlẹ̀ yìí náà mọ́ jèlé ni a ní ẹmọ́ gbàrìbá mọ́ rárá lẹ́ẹ̀bá sí gbàrìbá ọrọ̀ ajé ò mọ́ dojú ni ẹ̀wò lẹ́sì Islam sọ ẹ̀wò gbẹ̀tọ́kọ́ tí ìlàkà ìwọ̀n tó padà wá padà sílẹ̀ tó ń tọ́lọ́ bá sọ fún wa wáyìí ni o dáadáa fi sọ fún wa ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá o ayẹyẹwó súnà nábíwá Muhammad sallallahu alaihi wasallam kì í ṣọ̀rọ̀ èèyàn súnà ni tá a bá ṣe ó dá àgbàládá rẹ̀ bá sì ṣe sí ní kò sí ìjìyà mẹ́ tá a bá fẹ́ wọ tọ̀tún a wọṣọ a ọkọ̀ wípé àwọ ìkan bí a gbẹ̀rẹ̀ nísìn ẹni tó fẹ́ wọ ṣọ́ọ̀ṣì àti bàtà àwọ wọ ṣọ́ọ̀ṣì ọ̀tún àwọ wọ bàtà ọ̀tún kò dá bẹ́ẹ̀ a ti ṣàbòsí fún ẹsẹ̀ ẹsẹ̀ òsì àwọ ṣọ́ọ̀ṣì ọ̀tún àwọ ṣọ́ọ̀ṣì tòsì àti pélé dàní ẹ̀ ẹ̀rí àwọ àjọ àwọ bàtà ọ̀tún àyẹ̀tọ̀ àwọ bàtà òsì bá a ti máa ń ṣe nìyẹn eléyìí ni tó bá súnà náà sallallahu alaihi wasallam tó papọ̀ yálà wọ́n Aisha radiyallahu ta'ala anha ó ní kana nabi sallallahu alaihi wasallam yu'jibuhu tayammun wọ́n yà nàbíwá Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ ọjọ́ lójú ẹgbẹ́ ó máa ń fẹ́ kó ṣe àtàyàmùn kó bẹ̀rẹ̀ láti ọ̀tún fi tànà rúlì yìí nígbà tó bá ẹ̀ṣọ́ orí bí kó yarun bí kó fárun bí kó gẹrun bákaná wà tó húrí hì àbúfẹ́ ṣe ìmára bó fẹ́ wẹ̀ ni ó fẹ́ ṣàlùwà láni bákaná wà fi ṣáàrí kó lè àti gbogbo tánàbí sallallahu alaihi wasallam tó bá fẹ́ ṣe pátá ní máa ń fi ọ̀tún síwájú ìtòsí kì í wá ṣe gbogbo nǹkan òun náà ni láláǹfà láti bẹ̀rẹ̀ ká separate ọ̀tún kúrò níbi òsì bí àpẹẹrẹ àṣàlùwà láwọn nísìn àwọn afẹ́ bọ́jú ẹ̀rí láti gbé ẹ̀rọ ọ̀tún wọn ní òfò páríkẹ́ ọ̀tún síwájú páríkọ́sì bọ́ ojú náà wí ẹ̀rí àbáfẹ́ fímú má fímú tọ̀tí síwájú tòsì rárá eléyìí ààrí eléyìí nínú súnà náà sallallahu alaihi wasallam al-Imam Nawawi rahimahullah nínú Sharh Muslim wọ́n ṣe lálàyé pé eléyìí ò sí bẹ̀rù eléyìí ò sí nínú wípé ká gbé ọlá fún tọ̀tún lórí tòsí eléyìí á ṣe lẹ́ẹ̀kan náà ni bẹ́ẹ̀ náà ni etí afẹ́ pátí ká ní ẹ̀kan pátí etí ọ̀tún síwájú etí òsì rárá ó pa méjèèjì lẹ́ẹ̀kan náà ni bánabi sallallahu alaihi wasallam bánabi ṣe máa ṣe òun ó dáa fún wa ká ṣẹ̀ṣọ́ ní àwọn àsìkò yìí látara àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nínú àwọn àsìkò yìí alákọ̀ọ́kọ́ òun náà ni adá usolat tá a bá fẹ́ kírun èrún bùkátà ẹ̀ṣọ́ tá a ṣẹ̀ṣọ́ fún wa ọlọ́ba allah subhanahu wa ta'ala oníyá bani adam ọlọ́ni ẹ̀yọ́ ma adam khudhu zinatakum ọlọ́ni khudhu zinatakum ẹṣẹ́ àwọn tán ni àwọn èlò àdísì àṣírí wọ́n tú látara ayà yìí ọlọ́run tú wọn láṣírí ọlọ́run ni kùdúsì látàkún ẹṣẹ̀ṣọ́ ìdàkúndì masjidi ní mọ́sílásí kọ̀ọ̀kan tẹbá fẹ́ wọ mọ́sílásí ẹmọ́ ṣẹ̀ṣọ́ yẹ ni pé mọ́sílásí ẹ̀kọ́ ṣẹ̀ṣọ́ ni akọ̀wọ́sọ àmàjókò sí wájú mọ́sílásí torí ìdàkúndì masjidi ni ṣùgbọ́n tọ́lọ yẹn pé ẹ̀ndà sọ̀láàtì ẹ̀ndà kú lè sọ̀láàtì tẹ́ ẹ bá ti fẹ́ kínú yálà nílé àbí mọ́ṣíláṣí so mọ́ṣílù ríbà yìí kìí ṣe mọ́ṣíláṣí gangan ṣùgbọ́n láàrí pé mọ́ṣíláṣí ilé ìrun ni ibi tá a ti máa ń kírun jù mọ́ṣíláṣí ni lọ́lọ́run fi lo tán pè ní tẹ̀gbìlìmù a máa ń kírun lé náà ṣùgbọ́n mọ́ṣíláṣí la ti ń kírun jù lọ́lọ́run fi tọ́ka sí ibi tá a ni mọ́ṣíláṣí kìí ṣe mọ́ṣíláṣí ò níbi ẹ̀ṣọ́ wa irun irun ló nídìí ẹ̀ṣọ́ wa níta fẹ́ lọ kí ni tún irun òun ni áyà yìí ló ń tọ́ka sí nítorí wọ́n ti wájá sí pé a ṣẹ̀ṣọ́ fún irun tá a fẹ́ lọ kí ní mọ́ṣíláṣí bí n bá mi àwọn ọlá mọ́ṣíláṣí náà kọ́ a ti ṣẹ̀ṣọ́ fún ṣùgbọ́n kìí ṣe bó ṣe wà nínú áyà yìí ẹ̀rí bí bá ìgbà náà àmẹ́bí ṣàlàyé ẹ̀fún wa lẹ́kùnrẹ́rẹ́ ni a lè mọ́ gbọ́yé ìyẹn àwọn kan wọ́n lè àwọn èlò àdísì wọ́n ní kò sáàdísì kò náà lè kẹsàn gílítí bóòdá ìfẹ́ lọ ayà yìí eléyìí ṣe lára ìlànà ẹ̀sìn Islam ọlọ́run lẹ́yìn ọmọ adámọ̀ masjidi wala tusrifu ẹ má kọjá àlà innahu la yuhibbul musrifin ọlọ́run ọba òun ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tí bá máa ń kọjá àlà ibi ogun tí bá ń ṣe so aṣọ abùkátà ká ṣe ká múra fún ìrun ọkùnrin yóò múra fún ìrun obìnrin yóò múra fún ìrun gbogbo ẹni tó ń kírun gbọ́lọ́ lọ́wọ́ ó bọ́nà ó bá ṣe ìgbà lọ́wọ́ wa àbí kọ́lọ̀n ti ẹ̀dánù tó bá ṣe nígbà rárá torí máa múra pé ó fẹ́ lọ fún interview lọ́dọ̀ àwọn èèyàn ó wáṣẹ́ ó fẹ́ lọ fún interview ó mọ bó ṣe múra ni ẹlòmíì tí ó wọ kóòtù yóò wọ kóòtù níjọ náà yóò ní rẹ̀ lára yóò mọ lágúnbọ̀ kọ́ lè máa fún níṣẹ́ ó wá fẹ́ lọ kírun ó ó wá ti máa ń wọ̀ lọ mọ́síláṣí kẹ̀lẹ̀ bá mú ìyẹ́kọ́ àti eléyìí wà ìyẹ́kọ́ aṣọ múròdé nìyẹn ṣùgbọ́n múròdé àwọn àwọn agbára pé kò ní wọn kọ sísàlẹ̀ tó bá ka báyìí gbogbo ìwòwẹ́ náà ni ó mọ̀ bí ẹni tí òwòṣọ náà lè ẹ̀lì àbóbìnrin mi alóòfẹ́ kírun Ramadan àwọn ajá a ń fi àsìkò a fi ń ṣòfò ìrun ó ní ìmúra títí ẹ̀ lọ́tọ̀ tó yẹ kí mùsùlùmí táà máa mú fún ẹ̀rí ìrun yẹ ni pé áwòrán wa ìhòòhò wa a gbọ́dọ̀ gbòó láì ṣe bá aláṣọ táà bá láṣọ orí táà bá rí alìwọ̀ ṣùgbọ́n táà bá ní ọ̀ràn yẹn ni kábo ìhòòhò wa náà bákan náà yàmùl jùmọ̀ ọjọ́ jímọ̀ ọjọ́ ẹ̀ṣọ́ ni ọjọ́ ọmúra ni bákanáà àti gbàgígbà tá a bá fẹ́ lọ pàdé àwọn àwọn èèyàn ńlá afẹ́ wẹ́kọ́mù èèyàn à ń retí èèyàn bẹ́ afẹ́ lọ bá ní afẹ́fẹ́ gbà lálejò ní ká múra dáadáa eléyìí ó pàtàkì ẹ̀rí bákanáà àtọwáfù ilbẹ́ẹ̀tì haram tàbá fẹ́ ṣe tàwáfù afẹ́ kíríká ilé ọlọ́run abùkátà ká múra dáadáa ká ṣẹ̀ṣọ́ yẹni ká múra bí a bá jẹ́ tó ń ṣe múra ni irú ìran tí ó wọ̀ ẹ̀sìn sí lakalẹ̀ fún wa bí ó ṣe wọ̀ àtìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní wọ̀ ẹ̀bẹ́ tó ń ṣe hajji náà bákan náà ni bá sì ṣe méjèèjì yìí ni bá ṣe múra ẹ̀sìn sí lakalẹ̀ wa eré nílànà ẹ̀sìn Islam òun náà ni eléyìí ká má fi jọ àwọn kèfèrí Mákà tẹ́lẹ̀ táwọn ìhòhò ni wọ́n máa ń bẹ ní òhò ni eléyìí ògójúmù fún mùsùlùmí àwọn ẹ̀rí ọ̀rọ̀ Nábì sallallahu alaihi wasallam lórí àwọn eléyìí ń àwọn wo àsìkò mọ́ra wọn ni àbákan náà nínú àwọn àwọn ààyè kátàkà mọ́ múra dáadáa òun náà ni àsìkò ọdún ọjọ́ ọdún léyá ọjọ́ ọdún òun náà níjọ jímọ̀ ẹni àwọn àsìkò yìí àbùkátà kí a máa múra dáadáa ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam nínú tí àwọn sahaba tí wọ́n kọ́ lára rẹ̀ onígbà tí Abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma oní akhadha Umar jubbatan min istabrakin tuba'u fi suq Umar bin Khattab bàbá rẹ̀ oní omu aṣọ wíwọ̀ aṣọ ìgbàlẹ̀ yẹni aṣọ ńlá tán máa wọ̀ tí ó bu ara wọn ó ní ó mú aṣọ yìí aṣọ tí wọ́n tà ní ọjà fàákàdàha fàátàbí Rasulullah sallallahu alaihi wasallam ó ra aṣọ yìí ó wá fún Ànábì sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah ibta àdìyí tajammal biha lil-Eid wal wafud olóhùn ṣe lárọ̀sánà aṣọ ra kó dá sí pé kó fi wọ ní àsìkò Eid àfìgbàkígbà tó bá fẹ́ gbàlejò kó mọ́ wọ aṣọ yìí ẹ̀rì faqala lahu rasulullah sallallahu alaihi wasallam anábà sọ báyìí pé innama hadhihi libasun la khalaqa lahu ó ní ẹ̀rí aṣọ eléyìí tó mú wáyìí gangan aṣọ àwọn tó dáṣọ pé kò sípè fún wọn ní ọjọ́ kìyàmà yìí yẹni pé anábì ò tako tí ó mọ́rù bákanáà azáwùjátú lè záwùjí ha wà áksùhù òun náà ní kí ọkọ kó múra kó ma múra fún ìyàwó yẹni kó múra dáadáa fún ìyàwó ẹ̀ kí ni tọ̀láàpù tó ti wáyé divorce tó ti wáyé láàrin ọkọ a ẹ̀gbà tó bá ń lọ dé òkú tó ń lọ bí ìkómọ tó ń lọ bí ìyàwó bí kómọ ọrúṣọ mọ́gbáyà náà ni eléyìí ó mú kúrá sí pé ọkọ̀ mọ̀ nà àbí nǹkan ní kọmọ̀ sí lára àwọn méjèèjì àbí kẹ́ ọmọ ní ẹ̀rí wọn táwọn àwọn ẹgbẹ́ ọba jókòó báyìí àfáà mi ẹ̀dàmọ̀ bí èkìsà ní máa ń wọ̀ gbogbo àwọn kan báyìí pé máa ń bí ìjà láàrin ọkọ àti ìyàwó tó ọkọ òun náà mọ̀ múra dáadáa ẹ̀rí irùngbọ̀n yóò mọ ìyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò mọ ìyá yóò sì mọ para tí àwọ̀ ẹ̀bá láìkẹ̀ ẹ̀bẹ́ tí ó bá láìkẹ̀ ẹ̀bẹ́ ó lè mọ funfun kò sí láìpín níbẹ̀ ṣùgbọ́n ká rí pé à ń ṣẹ̀ṣọ́ tí àwọn ìyàwó wa ń rí wọn wọ́n ń rí wa inú wọn ń dùn bẹ́ẹ̀ ni ọkọ ìyàwó náà máa rí òun náà máa múra bẹ́ẹ̀ tọ́kọ náà fi máa rí ní àrínúnú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìṣẹ̀lẹ̀ ẹ̀rí ẹlọ́wọ́ àwọn obìnrin dáadáa ọgọ́rọ̀ nínú wọn 99% wọn in tóbi ní olè wọ̀ fún ọkọ

ó rọrùn kọ́ àwọn dàrú mọ́ bákan náà àwọn èwo náà ṣe léwọ̀ fún wa nínú àwọn ìmúra nínú àwọn aṣọ táà lè wọ̀ lábẹ́ eléyìí ọlápá àti bọ́ síbi tó ṣe léwọ̀ fún wa ó ní pé a fún wa ní dọ́bítù méjì yẹn ni àwọn principles méjì tó dé alákọ̀ọ́kọ́ o náà ní pé kó mọ́ tá a ti sọ nípìnlẹ̀ ká sọ fún wa pé kò sí aṣọ táà lè wọ̀ kò sí ìmúra táà lè múra kò sí ẹ̀ṣọ táà lè ṣe àyàfi èyí tọ́lọ́run bá sọ pé ká má ṣe yálà àrínà al nínú pé ká fi sí ara wa lókùngbà tí ẹ̀ṣọ́ yóò bá ní kó wa. eléyìí ló bí àwọn ẹ̀ẹ́dínlọ́dí pé operation tó máa ń ṣe fún ẹ̀ṣọ́ tó sí operation tó máa ń ṣe fún ẹ̀ṣọ́ kíyàn ní òun bẹ́ṣẹ̀ṣọ́ sí bóyá ojú òun yìí òun láìkì ẹ̀mọ́ bẹ́ẹ̀ àtọ́kan ṣe àbíkájú pẹ́ tí ẹ̀kọ́ tí ẹ̀ ojú òun yìí òun láìkì ẹ̀mọ́ òun ti òun dúdú sọ́jírì òun dúdú òun wá fẹ́ ike tó ma pupa tó bóhun ṣe bóyá wọ́n gbé ojú òkú tó pupa síbẹ̀ fóhun ni tó náà wọ́n mọ́ look fine lójú àwọn ènìyàn haramu ni gbogbo in tí ó bá ti ní ìdí kí ẹ̀jẹ̀ kó jáde lára wa pẹ̀lú ìṣẹ̀ṣọ́ ọlọ́run bá ṣe é léwọ̀ fún wa àti tọ́lọ́ bá yọ̀ǹda haramu ni sọ́jìrì lè àìṣe kágbọ́ yí dáadáa ilé ìlú wa pọ̀ lásìkò táà ń lò lọ yìí ẹ̀rì ẹ̀rẹ̀ lómi a ti ṣe sọ́jìrì ìka rẹ̀ ìka tó wà lọ́wọ́ rẹ̀ títí ẹ̀kọ́ tẹ́lómí ni bóyá kà ti pé ìka òun ìkó òun ó kúrú àwa ní kan gé kan fi ìka òkú tó gùn sí gbogbo alẹ́ ìṣẹ̀lẹ̀ nílò òyìnbó orílẹ̀-èdè surgery ló ṣẹlẹ̀ so any surgery tó bá ti fẹ́ wá fún tàbáfẹ́ ṣàtàrà beauty ẹ̀ṣọ́ haram ni ẹlẹ́ẹ̀kejì any surgery tó bá ti máa wá látara ìnira tó wà lára wa tó ti yé fún ìnira tó wà lára wa láfẹ́ fi gbé kúrò halali owó rẹ̀ ìka rẹ̀ instead kó jẹ́ márùn-ún ó jẹ́ mẹ́fà a lè ṣe surgery kámù kan kúrò ọlọ́run bó ṣe ní èèwọ̀ fún wa hadisi bẹ lórí ilé ìkanú àwọn sàábé nígbà tí wọ́n jagun ẹ̀rù eh, wọ́n kan ní imú ẹ̀rì wọ́n gé nímú àdájúwá ní kó wá imú góòlù kó fi sí imú góòlù kó fi sí ẹ̀rì pé ìnira ló fi gbé kúrò torí pé ọlọ́run ni ẹni tó dá sí ni abẹ́sẹ̀ ni àbí pàtì ó ti rí ìnira látàrẹ tó ní ìkórí replace ẹ̀ fún eléyìí Islam takò ó so any surgery láti lè gbé ìnira kúrò àbí ìtìjú àwọn èèyàn kúrò ọlọ́run bá ṣe ní fún wa bí ara ẹnìkan ó sanra gan ibi tó sanra dé tó bá kọjá báyìí àwọn ọgbẹ́ àá o in islam tako ẹ̀ntẹ́yìn ẹ̀yọ eyín rẹ̀ ló yọ ó wá fẹ́ ṣe sọ́jírì sí ó wá ṣe tánpè léyìn mọ́kà èdè àpọ́lé léyìn mọ́kà a fi eyín góòlù lòlò ní sílvà ní ó fi replace ẹ̀ bó dẹ̀ pé tó bá rẹ̀ pọ́kùnrin ni kò lè lo gold obìnrin ó lè lo gold àbí silver ṣùgbọ́n bí tó bá ṣe lẹ́yìn náà yóò bojú torí kò ti tẹ̀ṣọ́ yóò bojú ẹ̀ṣọ́ ni ṣùgbọ́n ọkùnrin tó silver òun ò ní àmọ́ká wá gbọ́ ò ká ló lọ torí lè tá ń gbọ́ yìí níbi èyí mọ́ká yìí yóò fẹ́ tuntun pé ah, èyí mọ́ká wà fẹ́lẹ̀ nà ọ́ ẹ̀hẹ́ tábà ṣe èyí mọ́ká ń tó wà fún náà nìyí àwọn obìnrin ni wọ́n tún lẹ́tọ̀ọ́ pé ókè nǹkan kò tiẹ̀ ṣe wọ́n ó kàn fẹ́ lẹ nǹkan mọ́ eyín láti lè fi ṣẹ̀ṣọ́ fún àfá ó lè ṣe torí pómìnir náà bá pọ́n wọlé púpọ̀ jù ti di àyè ẹ̀ṣọ́ gbogbo ara obìnrin láti irun dé ìkanná àyè ẹ̀ṣọ́ ni àmáwọn obìnrin àwọn ọkùnrin àmáfàní sí na tó bèèrè bá ṣe lè náà òun náà bò ó kò yí fúnmọ́ afẹ́yìn káàkiri ẹ̀ẹ̀ afẹ́yìn ara kò lẹ́gbà jíje bẹ́ẹ̀ ṣùgbọ́n irú ẹni yìí yẹnlẹ́ tó ṣe fún ìnira ní o tó ó wá fẹ́ fi nǹkan ní replace irú ẹni tó bá ṣe ẹ̀sì Islam fún láàyè kó ṣe torí kó fi gbé ìnira kúrò ìtìjú àwọn èèyàn ó fi gbé e kúrò ọlọ́àbò òsì dábẹ́ àmọ́tẹ́ni ibá kú ká tó sin ayọ̀ ayọ̀ torí pé property wealth ọrọ̀ abẹ́sìnpọ̀ mọ́ àtàrí ìlàdúlẹ̀ ká máa sin dọ́là mọ́ òkú lára ẹ̀bá àṣà ní ṣe yẹn bẹ́ẹ̀ láàrin sí òkú pẹ̀lú Eyi tó ṣe wọ́n á yọ wọ́n tán wọ́n wà fún àwọn fámílì rẹ̀ wọ́n lẹ́ta sí ìdógún rẹ̀ wọ́n wá scale wọ́n wá kọ̀m̀pátì ẹ̀ sówó wọ́n á sì mọ́ property tó kù fílẹ̀ tí wọ́n á pín lẹ́yìn òfin ẹ̀sìn nìyẹn kò sí o lọ ájì o gbé sẹ́nu ájì rẹ ọ̀rọ̀ rẹ dàbí jẹ́ pé ó dáná ni ẹ̀rí ó dáná ó dáná sí ilé a mọ́ wá wá síbẹ̀ ní every week ó mọ́ fi petrol sí délẹ̀ díẹ̀ ẹ̀rí kó padà jóná o káwọn náà sì mọ́ sí táàbì bàṣẹ́ wa jẹ́ ayé lọ sí ájì káwá dé ká gbé eyín láti mọ́ dẹ́kọ̀ọ́ ìmọ̀ pa

ẹ̀rọ pé a ti rúgbó yí kọ́nà kú ṣàánú wa ṣùgbọ́n ìgbà pé kò sí kankan mọ́ lẹ́nu ẹ̀ rárá rárá ó wá lo eyín tá a sọ yìí òun ò nídìí pé ó ń yọ ṣùgbọ́n tó bá dà nǹkan bo eyín dandan ni kó yọ kó tó lè ṣàlùwàlá dandan ni kó yọ kó tó ṣàlùwàlá so eléyìí nínú ẹ̀kọ́ ni so ibi a ti operation fún ìyẹn iṣẹ́ abẹ fún beauty fún beautification abẹ́bí ṣẹ̀ṣọ́ ẹ̀sì Islam ṣe ní haram fún wa ṣùgbọ́n ká ṣe láti lè fi gbé nira tó wà lára wa kúrò Islam yọ̀ǹda rẹ̀ fún wa àbí ìtìjú tí kì ní ẹ̀bí sí wa lára ká fi gbé kúrò Islam yọ̀ǹda rẹ̀ fún wa náà nínú àwọn táàkì wọ̀ nínú àwọn aṣọ òun náà ni الذهب والحرير على الذكور aṣọ àríìrí aṣọ sikh o mọ́ ń dẹ́ báyìí níjọ́ àwọn ya wa ni wọ́n lè níjọ́ nílùú òkè àtúrẹ ẹ̀rí mọ́lẹ́sìn ẹ̀rí wọ́n sì ń ta o aṣọ silk àríìrí ọkùnrin mùsùlùmí kìí wọ̀ bó ṣe wulẹ̀ kó dáa tó kó rẹwà tó àgbọ̀dọ̀ débẹ̀ ẹ̀rí ṣùgbọ́n àwọn obìnrin ọlọ́yẹ̀ ọ̀dá rẹ̀ fún wọn góòlù ọkùnrin mùsùlùmí kìí wọ̀ tàbá wá sọ góòlù tààfin ṣẹ̀ṣọ́ ni o a lè ní góòlù ilé as property a lè máa fi góòlù ṣòwò ṣùgbọ́n a lè fi góòlù ṣẹ̀ṣọ́ sára tá a bá jọkùnrin bí káfi ṣe pé òní aago wá ẹ̀rí àbí apá glasses tàfẹ́ wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣọ́ àlẹ́tọ̀ láti lè fi góòlù ṣe lè tó ti yẹ́ jẹ́ àádọ́ lórí ìtẹ̀sùbá rẹ̀ góòlù ni ah, mọ́kà mú ti ra mọ́kà mú ti bá ra Jerusalem òfin ọlọ́ lófin ọlọ́ tí àwọn kan òyà gbọ́dọ̀ gbọ́ yí dáadáa ṣùgbọ́n tó bá pàwọn obìnrin kí wọ́n lo gold ọlọ́yàn ìdálẹ̀ fún wọn ṣùgbọ́n wọn èlò ta o obìnrin èyí fi ẹ̀ṣọ́ kankan hàn níta àfi aṣọ tó jẹ́ sí wípé aṣọ yìí kìí ṣe aṣọ tí àwọn èèyàn rí wípé ah, aṣọ ẹ̀ṣọ́ lọ́tọ̀ lélẹ̀ léyìí tí ó mọ̀ pé àwọn èèyàn irú àwọn aṣọ bẹ́ẹ̀ kò tún gbọ́dọ̀ wọ yẹn náà ṣùgbọ́n èyí tí ó bá ti ní pé àwọn èèyàn obìnrin lè mọ̀ wọ́ síta nínú ilé ẹ̀ẹ́ ó lè wọ góòlù tó bèèrè bá wọ góòlù fẹ́ jáde yóò bó mọ́lẹ̀ ó fẹ́ lo ṣíìn yóò bó mọ́lẹ̀ ó fẹ́ lo ẹ̀gbà yóò bó mọ́lẹ̀ tó àwọn ọkùnrin aláǹfààní sí góòlù rọ́nà bó ṣe rẹ̀ kú mọ́ anábìwá muhammad sallallahu alaihi wasallam anábìlá tẹ́lbẹ̀sù alhàrírà wà dìbáj anábìlá ẹgbọ́n wọ aṣọ àríyìí àti aṣọ àdìbáj wọ́n náà tashrabu fi aniyati dhahab wal fidda bákaná ẹ̀sì má jẹ́ pé ibi tẹ́ẹ̀sì máa mọ́mí kọ́ọ̀pù yìí àti silver wala taakulu fi sihafiya ẹ má jẹun níbi àwo tó ẹ pé góòlù náà fi ṣe àbí agbọ́ tó fi góòlù ṣe àbọ́ fi sílvà ṣe fa innaha lahum fi dunya wa lana fil akhirah eléyìí fún àwọn tí è ṣe mùsùlùmí àwọn náà máa ń lò láyé àmáwà mùsùlùmí tó bá dọjá kìyàmọ̀ àálò pẹ̀lẹ̀ dásí pé ìtàwọn olùlálẹ̀ kìyàmọ̀ orúkọ ló jọra lọ́rọ̀ àti ni olùkùn òrírí wà láwọn nínú sẹ́mì yá tí etí kò gbọ́ wà láyà kúrò alákọ́lù bí bá ṣẹ̀ bẹ́ẹ̀ ni kò rú yẹ́lẹ́mì ẹni kankan rí ti báyìí ló ṣe rí anábì kan sorúkọ ẹ̀ fún wa ni sallallahu alaihi wasallam tó káyà dá rẹ̀ fún wọn yorùbá ní ọjọ́ mẹ́lẹ̀ láàrín láyé táwọn ẹ̀wù rí subhanallah afẹ́ gbádùn afẹ́ jayé golden corn golden spoon golden golden rárá kò dáa fún mùsùlùmí haramu ní agbọ́dọ̀ débẹ̀ àbákanáà libáṣù ṣúhùrọ̀ aṣọ ìgbàlódé ṣúhùrọ̀ aṣọ ìdánimọ̀ ìgbàlódé ah ṣẹ́rí tàbí àwọn ọlọ́yẹ ah latest ni mùsùlùmí a ma ń sáá fún a ma ń sáá fún kò dáa fún mùsùlùmí ká má wọ aṣọ tó wà in aṣọ ọgbàlódé a máa ń sá fún anábíwá muhammad sallallahu alaihi wasallam onímọ̀ lẹ́bìsà fáwọ̀bà ṣùgbọ́rọ̀ ìdúníyà albásàwọ̀lọ́hù fáwọ̀bà mọ̀dílá yàmà kìyàmà thumma alẹ́bà fi iná rọ arábìnrin tí bá máa ń wọ aṣọ ọgbàlódé aṣọ ṣúrọ̀ tó bá ti wọ báyìí yóò yàtọ̀ ní gbogbo àwọn èèyàn arábìnrin tó ń wọ aṣọ yìí pé tó bá di ọjọ́ kìyàmà ọlọ́run ọba yóò wọ́ yóò gbé aṣọ yẹ̀yẹ́ yóò gbé wọ́ lẹ́yìn náà ọlọ́run yóò wà sẹ́lẹ̀ sínú náà ọlọ́run wa àti a máa mọ́ àti máa ní mùsùlùmí máa mọ́ ní dáadáa dáadáa in fact mùsùlùmí máa mọ́ gan a máa mọ́ ju gbogbo ìyẹn lọ ẹwọ irun ẹwọ irun irun ẹwọ náà sọ yìí ìmọ́tótó ni ẹwọ bá wákàtí so a máa mọ́ mọ́tò ti bẹ́ẹ̀ náà ìkọjá àlàmọ́ wà bẹ́ẹ̀ tá bá ti ṣe àwọn ọ̀kan tó yẹ ká ṣe nínú ẹ̀sìn eléyìí ò túmọ̀ sí pé kámọ́ wá wọ aṣọ tọ́mọ́lì ìbáṣù sí wùrọ aláṣọ ìgbàlódé kìí ṣẹ̀ṣọ ìgbàlódé nìkan aṣọ ìgbàlódé òun ni àwọn àfáà máa ń tú sí torí wípé yóò ti di ẹ̀lẹ́rẹ̀ ìrìnkan kó wọ́ láwùjọ afẹ́ nìkan bákan náà aṣọ 1963 aṣọ 17 oho aṣọ bc tán wọ̀ ní bc tí yàmá wọ̀ ní sí aṣọ gbàlódé lòun náà kí a gbọ́ yé máa fi ń múra ó wá lọ wo èyí tí wọ́n máa ń wọ̀ ní láyé àwọn tó rán pé wọ́n náà mọ̀ pé kò sí náà wọ́n ah, ah, ah, áá ó dàbí àwọn plateau àwọn tó wáyé nígbà tí ó ti sí nẹ́pà tí ó ti sí ná irú àwọn aṣọ bẹ́ẹ̀ ìmúra bẹ́ẹ̀ mùsùlùmí ìmúra bẹ́ẹ̀ tó sí bákan náà kò túmọ̀ sí káwá wọ èkísà ẹni rẹ̀ làwà kò yẹ káṣọ ẹni rẹ̀ máa máa ń gbọ́dọ̀ máa dọ̀tí ní ìrọ̀ òun ọlọ́wọ̀n bó sọ bẹ́ẹ̀ ìjẹ́ àwọn èèyàn ṣùgbọ́n yé ọ̀rọ̀lẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam onímọ̀ntàlá kàṣẹ bá sàmùtàwà àdìyàn lè máa ó lẹ́nikẹ́ni tó bá fi aṣọ aṣọ olówó ńlá ó fi ilẹ̀ mùtàwádìí àlèlà lẹ́yìn tó fi ń tẹríba fọ́lọ́run ó tó bá dọjọ́ kìyàmà ọlọ́run ló pè jáde láàrin gbogbo ẹ̀dá a ní ẹwọ arákùnrin yóò ó tẹríba fún mi láyé ọlọ́run wà ní kó wò nínú àwọn aṣọ àwọn onígbàgbọ́ òdodo àwọn ará ajá ìjẹ́nà èyí máa fàṣínálà yìí pé kò túmọ̀ sí pé ká máa wò ìkísà kálà ń ṣe zúúdù ìráyísá ìráyísá ò túmọ̀ sí pé ká dọ̀tí tàbá fẹ́ ráyísá òun ni ká jìnà sí tọ́lọ́wọ́n bó fẹ́ ká jìnà sí haramu bákan náà àtìntà ní kápá láti lè rà nínú aṣọ olówó ńlá ká fílẹ̀ torí tọ́lọ́ tó sì yé ká fílẹ̀ torí tọ́lọ́ gbọ́dẹ̀ dá sí pé a tún wọ àwùjọ ibi tó ń lọ ọ̀dà àwọn olówó ló ń lọ wọ́n fẹ́ wọṣọ ńlá mọ́wọ́ èkísà débẹ̀ tó sì lówó

ẹ̀gbọ́n wọn ni tó ń wọ̀ lẹ́kọ̀ọ̀kan so mùsùlùmí a ṣe nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsí Islam fẹ́ ká neat ká look handsome kò fẹ́ ká wá dọ̀tí Islam fẹ́ bẹ́ẹ̀ bákan náà nínú èyí tí aṣọ tó jẹ́ ìwọ̀ tí mùsùlùmí tí kìí wọ̀ oní ẹ̀dà libasul ladhi yasful awra aw yakshif aṣọ àwọ́ṣọ́ toríkálẹ̀ àwọ́ṣọ́ àyàfi toríkálẹ̀ bá lè bó ìwòwò ṣùgbọ́n aṣọ tàbà wọ̀ tí ó bá tí mọ́ ṣó áwúrà wa áwúrà ọkùnrin ó bẹ̀rẹ̀ láti orí ìdodo títí dé erúkún káàpẹ̀ ní news ẹ̀rí a gbọ́dọ̀ wọ aṣọ tí ó mọ́ ṣó rẹ̀ ká má sọ yí pé playboy àbíkínà pé playpoint ló wà wọ̀ alára àti mò fọ́ aṣọ títà náà ní irọ́ àwa sítanlẹ̀ mùsùlùmí tó ní ẹ̀ pé kìí sítanlẹ̀ ààbò ẹ̀rí láàrin ilé ìsẹ́lẹ̀ agbọ́dọ̀ bó ìwòwọ́ ọkùnrin lélẹ̀ náà ìwòwọ́ ọkùnrin lélẹ̀ yóò níwòwò tẹ́sìn tó ṣe lọ́rùn ìlọrítà agbọ́dọ̀ bó látorí ìdodo títí dé erunkun wa ṣùgbọ́n almoruwa ìjọmọlúwàbí ẹ̀sìn fẹ́ ká tó kọ̀nsídà ìjọmọlúwàbí mọ́ ṣùgbọ́n táà ìjọmọlúwàbí àṣẹ lọ́n kí náà pẹ̀lú ìjọmọ́lọ́ àbí káwo àwùjọ wa kí ni nǹkan wo làwọn yóò mọ wò lára wa tí wọ́n fi mọ́ wò pé ah, eléyìí tí ẹ̀ ní tìjú eléyìí tí ẹ̀ lápọ́nlé wọn ò ní fojú àpọ́nlé wò wa yẹn náà pè ní alìmọ̀rú wa bí kí yẹn gbé àmàlà sínú láìsínú àwẹ̀ Ramadan wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹun ló ń jẹun rìn kò ṣẹ́lọ̀ kò ṣẹ́sí Islamu gbọ́n ìmọ̀ wípé ah, àfáyì sí bẹ̀rẹ̀ lẹ́yìn ó mọ̀ kàṣí lọ́rùn ní pé ṣe lè gbẹ́lẹ̀ ibẹ̀ ìyàwó rẹ̀ báyìí ẹ̀mùrú wà la kọ̀nsídà yẹn ìjọmọlúwàbí tàwùjọ ní ṣùgbọ́n tàà bá ṣe bẹ́ àṣẹ lọ na mùrú wà níbi ìmúra níbi in tí ó mùsùlùmí yorùbá ni kó wọ aṣọ tí bo ikùn lọ bí ó bá ti ẹ̀ṣẹ́ àpáálẹ̀ á rí pé bí yànbá ẹlòmílẹ̀ ni pé òun travel láti bẹ̀ síbàdàn yóò sì wọ aṣọ tí ò lápá àwọn yóò lérí sí ẹ̀kan ṣùgbọ́n wá wọ aṣọ òfin gbà tó ti mọ̀ pé ìwòwò orí ìdodo àti kínáàdì pé erúkú ni ó wá wọ ṣòkòtò tó ẹ pé ó bo àárín yìí ó bo ó wá lóun travel ẹ̀yìn travel àbíkílẹ̀ rí ẹ̀mú travel náà ni ẹ̀ẹ̀wọ́ṣọ́ ni ilé ìtìwò wọ́n kọ́

tó ti kìí ṣe ẹ̀sìn nìkan ẹ̀sìn láti síwájú àwọn afi múrú wà tẹ̀lé ẹ̀rì bọ́nà ṣe gbé kalẹ̀ nìyẹn nílé dásílẹ̀ anábíwá Muhammad sallallahu ó ṣe àwọn nǹkan kankan ní àwọn nǹkan ẹ̀ṣọ́ láyé rẹ̀ lásìkò tí ẹ̀ nígbà náà tí è ṣe ń tẹ́sìn gbé wá ṣùgbọ́n múrú wà ló gbé wá gẹ́gẹ́ bí àwùjọ lágbọ́wá nígbà náà ó ní kí hàn barun anábì barun ó barun orí ẹ̀sọ́nà mẹ́rin kéje súnà wọ́n gbé à ah, súnà ànábì ilé ìbínà fẹ́ bárun ní súnà ànábì kan ká bárun tó ti yé tó bá bárun ó lọ ló èbó ó lọ mọ́ bárun tó bá fi lè nílẹ̀ Yorùbá wọ́n rò bẹ́ àmọ̀lẹ́bí oníṣọ̀gbọ́ fi jáde ni torí pé kèèṣe mùrú wà ní lọ́dọ̀ wa a gbọ́dọ̀ mọ àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì so nínú ìhòòhò ọkùnrin olélé ẹ̀rí ìhòòhò obìnrin gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ara obìnrin òun ní ìhòòhò ṣùgbọ́n àwọn àfáà ní yàpẹ ẹnu lórí ojú ojú àti ọwọ́ wọ́n ní yàpẹ ẹnu lórí ẹ̀ tó fi gbogbo onígun mẹ́rẹ̀ ẹni obìnrin ìwọ̀n wọn ni ṣùgbọ́n ní yàpẹ ẹnu lórí ojú àti ọwọ́ àwọn onímọ̀ náà tó túnmọ̀ sí obìnrin tí ó bá ti ẹ̀ sílẹ̀ ó láǹfààní kó sílẹ̀ ẹ̀rí ọpọ́n wájú báyìí àti ọwọ́ rẹ̀ yẹn àtẹ́lẹwọ́ mi ìsọ apá ọwọ́ palm ó lè sílẹ̀ lẹ́yìn ẹ̀kùnlé sí ẹ̀kan lẹ́mọ̀ gbogbo yóò yóò gbò yóò wò ní ọlọ́run bá kẹwọn débi wípé àtàpàkó obìnrin àtàpàkó wọn wọ́n lè fi tú ilé ayé wọ́n lè fi tú ilé ayé subhanallah ẹwọ ẹwọ tó ń ṣẹ̀ṣọ́ àwọn panikíọ́ manikíọ́ òtẹ́gini lásán obìnrin kò sí tí ó lè fi tú bá ti dá wọn nìyẹn kò sí bí ìka ọkùnrin bó ṣe kó rẹwà tó kò ní máa wo àwọn obìnrin bẹ́ẹ̀ ni kò sí bí ìka obìnrin bó ṣe rúlẹ̀ kó ń dọ̀tí tó àwọn ọkùnrin kan ní wò nífẹ́ àwọn ọkùnrin kó máa kú lórí ẹ̀ bọ́nà bá ṣe dá nìyẹn ló bí jásí pé ìwòwò yìí agbọ́dọ̀ ṣọ́ dáadáa Muhammad sallallahu alaihi wasallam ó ní sinifan min alin nar ó ní àwọn èèyàn méjì kan bẹ nínú àwọn ará léná àwọn ará léná ó lam arahuma ó láwọn èèyàn yìí wọn ò ní rí wọn ò ní gbóòrùn àjẹ́nà ó ní àwọn èèyàn méjèèjì ó ní òun ò rí àwọn èèyàn méjèèjì òun ò tí ì rí wọn nínú àwọn èèyàn bàtàlẹ̀ wọn ṣàlàyé wá ní qawmun ma'ahum siyyatun ka'adnabil baqar àwọn èèyàn kádá pé wọ́n á ní bí kòkókò tó mọ̀ fi sọ́rùn ẹ̀rì yadribuna bi annas ó mọ̀ fi náwó èèyàn èèyàn ẹlẹ́kejì wọ́n ni sáàhùn òun ni àwọn obìnrin kàásíyàtùn tí wọ́n wọṣọ àríyàtùn ṣùgbọ́n ìwòwò ni wọ́n wà àwọn ẹni mùmìlátùn mùmìlátùn wọ́n ma níbi ìrí wọn wọ́n ma fẹ̀gẹ́rì bákanáà ma ìlátùn wọ́n ma tẹ̀ ẹ̀rí arábìnrin rùúsùn hùn na ka asìlímọ̀ ti albukti alma'ila orí wọn ánà ẹgẹ́ ní ike ìràkúnmí tó ti ṣẹ́ ike ìràkúnmí tó ṣẹ́ bẹ́ẹ̀ lórí wọ́n ṣe rí ìtànàbí sọ fún wa láàrin òun náà ni a ń di ṣùkú obìnrin tó bì bá dínú ìdínú ẹ̀ ò sí pé kórí rẹ̀ wá di ẹyọkan àtààbọ̀ orí gangan a wá ní ààbọ̀ bí ṣùkú kó dì sẹ́yìn báyìí kò tọ́ fóbìnrin bẹ́ẹ̀ àbí ó wà ike ó máa ń yọ sókè obìnrin ogbọ́nà ṣe orí rẹ̀ bẹ́ẹ̀ arábì ni irú àwọn èèyàn yìí o ni àwọn tí a òun sọ ó láwọn ẹni wọ̀nyí o la yadkhulnal janna ó ní ẹ̀rí bẹ́ẹ̀ sì ni àjẹ́nà wọ́n mọ́ ń gbọ́ ní òǹdíwọ̀n báyìí báyìí báyìí ṣùgbọ́n ẹni wọ̀nyí wọn ní láǹfààní sí ló dá sí pé káláwọṣọ aláwọṣọ nísìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwòwò táa fi aṣọ bò aṣọ yóò bò yẹn ni òtọ́ fún mùsùlùmí láti wọ aṣọ tó wà transparent tí ẹ pé yóò mọ́ bí ìwòwò ẹ̀ràn lọ́kùnrin àbí lóbìnrin a ti mọ́ tán pè ní ìwòwò wa agbọ́dọ̀ bò eré nínú àlàyé ní bákanáà nínú rẹ̀ òun náà ni aṣọ tí ó bá ti máa ní àwòrán nǹkan ẹlẹ́mìí lára àbí aṣọ tó dá sí pé yóò bá ti máa níbi àgbélébù lára àkí ń wọ̀ ọ́ haramu ní fún mùsùlùmí yálà lọ́kùnrin àbí lóbìnrin àkí ń wọ̀ eré pàtàkì ìmúra wa ó pàtàkì ìmúra wa lára àjọsìn wa ni ẹ̀rì bákanáà à nínú eléyìí òun náà ni isbalu thiyab ìmọ̀ wọ́ṣọ́ lẹ̀ eléyìí ò kò àwọn obìnrin láǹfààní kan mọ́ wọ́ṣọ wọ́n lẹ̀ àmọ́kọ́ wà pèé ṣe kó wádà gbíwẹ́dé gáwọn gbíwẹ́dé gáwọn kan ohun yóò wá di pé kò nílé èmì ìdúnmọ́ta kó mọ́ larí mọ́lẹ̀ gbogbo gbarí ara ìyẹn kọ́ àwọn tó wọ́n ń ṣe léyìí ìkọjá àlà ni níbo ni wọ́n ti mú wọ́n mú látara yí pé wọ́n ṣi àdísì yí gbọ́yé anábì wa Muhammad salam ń bá àwọn obìnrin àtàwọn ọkùnrin sọ̀rọ̀ anábì ni ìmúra yìí kò gbọ́dọ̀ ju kókó eh, ìdájí ojúgun yí lọ ìzìrátulè mọ́mí ilẹ̀ ansáfi sàkáì mọ̀mí ní òdodo nígbàgbọ́ òdodo ìmúra rẹ̀ agbára láwọ̀ ni yẹ̀rì ni kóhun tábà ti wọ̀ tájọ́kùnrin ìtìyèsì àbájóbìnrin kò gbọ́dọ̀ ojú ìdájí ojúgun wa lọ àwọn obìnrin wá ní bó làwọn obìnrin tó má ṣe léyìí kí ni wọn yóò mọ̀ ṣí sílẹ̀ ẹ̀rí ìyẹn eh, ẹsẹ̀ wọn mọ̀ ṣí sílẹ̀ arábì tó wá ń sọ wípé fún àwọn ọkùnrin ẹyọ ọkùnrin tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ pé ẹ̀ ní fẹ́ kó wà ní ojúgun ẹ̀dẹ́ kó wà ní orí kókósẹ̀ kó wà lórí kókósẹ̀ yìí ankles kó wà bẹ́ẹ̀ famakẹ́ẹ̀nà asmalamẹ́ríkà bẹ́ẹ̀ fàfin náà in tó bá fi lè ju kókósẹ̀ lọ iná ni dánábì sọ fún wa lélẹ̀ náà mo ṣe ń bọ̀ wá o ṣùgbọ́n nígbà mú síta àwọn obìnrin tí àwọn bá ṣe jẹ́ kí aṣọ àwọn kó jẹ́ kókósẹ̀ ilẹ̀ tẹ́kọ̀ṣìmọ̀kọ̀dáàmù gìgísẹ̀ wa yóò mọ̀ ṣí sílẹ̀ yẹn ni ẹ̀yìn ẹsẹ̀ wa gìgísẹ̀ yóò mọ̀ ṣí sílẹ̀ anábì ni tó bá rí bẹ̀ kọ yẹsìt na dìráà ẹgbàwá kan nìyẹn yẹsìt na ṣíbran ẹgbàwá kan tó ni kún ṣíbrù ṣíbrù níbi ampit ẹ̀ ó ní ní gbélé inch inch kan dédé inch kan ziraan òun ni armpit ìgbùnwọ́ kan ló fi jásí pé tóbìnrin tó bá fẹ́ gbé measurement aṣọ ẹ̀ láti ojúgun ìdájí ojúgun a fi ṣíbùrù sí dédé ṣíbùrù dédé armpit ẹ̀ẹ́gbẹ̀rẹ̀ ziraan ló fi sí òun ni armpit kan ṣùgbọ́n tó bá fẹ́ gbé láti ibi tí ó ti jẹ́ ọ̀ranyàn fún ìmúra ọkùnrin a fi dèédé ṣíbùrù kan sí ṣíbùrù kan lè máa ju ká mi lọ àbí kó mọ́sí ẹ̀tọ́ lọ ẹ̀lì yóò fi sí lórí asìpé méjèèjì àádọ́gba bákan náà yìí tó wá fi lè múra bá ṣe sọ yìí aṣọ rẹ̀ onímọ̀ onídi wedding gown ṣùgbọ́n àwọn tí wọ́n wọ sí wedding gown bí tí wọ́n ti ṣùgbọ́ yìí ní pé àwọn gbà yìí pé obìnrin ló fi dìráhùn ìgbùn ọkàn ló fi kún láti láti ankus láti kókósẹ̀ eléyìí kọ́ ní tánàbí sallallahu alaihi wasallam tí ó ń sọ fún wa eléyìí ó bọ́ síbi ìkọjáàlà ẹ̀rì náà ṣùgbọ́n tó ń tọkùnrin àwọn ọkùnrin tábà múra èyí tó dáa jù kì í ṣọ̀rọ̀ yọ oníkímúra wa kó wà ní ìdájí ojúgun wa tó sì yé náà tí a bá wá rí wípé ah, a fẹ́ múra bẹ́ẹ̀ nítorí pé ìsọpá àfẹ́ múra bẹ́ẹ̀ àní ìnílẹ́gbà àfẹ́ múra bẹ́ẹ̀ àkó sínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kò gbọdọ̀ kọjá kókósẹ̀ kò gbọdọ̀ kọjá kókósẹ̀ wa tí kò wá tó ní tí kò wá tó ní ọlọ́ọ̀bá yọ̀ǹda fún wa káwọṣọ ó kò lè wọ̀n sí fún wa tó bá dẹ̀ẹ̀dẹ̀ kí náà pé trọ́sà trọ́sà kìí kọjá kókósẹ̀ tó bá dẹ̀ kọjá kókósẹ̀ kìí trọ́sà mọ́ tún ìmúra wa ò gbọdọ̀ ju ibi báyìí lọ ẹ̀wà nílé ìta sọ yìí ọ̀rọ̀ mọ́ ń pọ̀ gan lórí ẹ̀ gan láàrin àwọn èèyàn kódà nọ́gbọ́n máa dáwọn tẹ̀blígì mọ́ nù láà àjálí ó ti ní tẹ̀blígì ni kò ní tẹ̀blígì o ó tẹ̀lé òfin ọlọ́run ọba ni o kò sí àfáà kan tó lè sọ pé ìtànsọ yóò rí bẹ́ àfi jáhìlù ẹni tí è ṣàfáà ọlá ikú máa ń ṣàdúwà láti rùbẹ́ àfáà ni títí Ali já ìlú mọ̀rọ̀kàmù àbẹ́tọ́lá sí pé òkè òun náà ń pẹ́ pè mara àfá ṣùgbọ́n ìmọ̀ tó mọ̀ kò ló ìmọ̀ tó mọ̀ kò ló kò sì fẹ́ kí àwọn tó fẹ́ mọ̀ kán mọ̀ tó ti yé kò sí àfá kan tẹ́nu ẹgbà láti sọ pé irọ́ ni tá ń sọ yìí tábàlò àwọn tíra kéékèèké tá ń lò lé wọ́n lò dárúfà láì ọ̀rọ̀ bàbá wa Musa Gọ́lá

kó má báṣọ rẹ̀ gbálẹ̀ káàkiri ọkàn ń fún olówó oṣù ni ìyẹn dá ilé ìta ń sọ yìí tó wà nínú ẹ̀sìn torí pé kódà ó tún ní ṣe pẹ̀lú ìrìnrún tá a fẹ́ kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú Sunan Ibn Majah ó ní salatu musbili ìrún tí èèyàn tó bá kí pẹ̀lú haram ọlọ́run ọba ò ní tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ sí ọlọ́run òsì ní dápadà bákan méjì tó ti ṣùgbọ́n tàà bá wò ní sí ààrí wípé tàà bá rí àwọn èèyàn tí wọ́n iṣẹ́ àpá kan fẹ́ ṣe àwọn àpá Pakistan subhanallah àpá kan ló sọ ó ní eléyìí òsì mẹ́sì ìmúra àwọn ará Pakistan ni ah, bóòlù àdábìrẹ́ ṣe wá múra kí a lè mọ̀ ibi tí àìmọ̀kan tó ń bẹ lára àwọn èèyàn ó ju ìnira rẹ̀ ó ju ìnira tí káńsà mọ́ fún yànà wọ́láì àìmọ̀kan tí ń bẹ lára àwọn tán pẹ̀lá wọn ní àfá ó ju ìnira tí káńsà bóyí ń fi ìnira kan àwọn tí káńsà mú lọ kọ́lọ̀ bá fún lálàáfíà eléyìí ni tó bẹ nínú ẹ̀sìn nìyí ìmúra mùsùlùmí lọ́kùnrin ohunkóhunkó fẹ́ wọ̀ kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ rẹ̀ dọ́lọ́wọ̀n bá sọ ní ìbẹ̀ nínú ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam apá àkọwò lè sọ pé kò rí bẹ́ẹ̀ torí pé kò sí tí àkan tó fẹ́ gbé kalẹ̀ tó ní bá mẹ́ àìlè ló òní ṣe wọn kí wọ́n bá lè lò kán fílẹ̀ fáwọn tí ó lò ilé inú àlàyé ẹ̀sìn òní náà ni ilé bákanáà mùsùlùmí ààyè wọṣọ káfíjọ àwọn kèfèrí àtàṣàbò kufar níbi ìmúra

ó wá róró gbà tó tún wá róró ó tún wá jẹ́ ìró aṣọ funfun China ló tún wá ró wọ́n lẹ̀ mẹ́yọ̀ àti múra ti fi jẹyọnu tó ti yé àwọn ilé àgbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa kò sí àyè múra ká fi jọ ìmúra àwọn kìfì lábẹ́lẹ́ yìí ọgọ́rọ̀ wa àmà torí pé ibi tó gbà wọlé ẹ̀rí tó bá wọ́ láti ilẹ̀ Yorùbá la máa ń pè ní ìlànà kèfèrí ìlànà ẹlẹ́bọ ṣùgbọ́n tó wá wá láti Europe àti amẹ́ríkà a máa ń gbà tọwọ́ tẹsẹ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wa aṣọ bọ́ọ̀lù táwọn wọ̀ abáàmọ̀ pé kò dá haramu ní àyíwọ̀ torí pé àwọn kan wọ̀nyí àṣà àti iṣẹ́ àwọn kèfèrí la fi gbé tóbi islamu ní ká máa gbá bọ́ọ̀lù mùsùlùmí a máa ń gbá bọ́ọ̀lù dáadáa tó bá lè gbá bọ́ọ̀lù láti àárọ̀ di alẹ́ ọlọ́wọ́n bó ṣe léwọ̀ lókùnbà tí ó bá ẹ̀kùn kò ṣe ẹsáìsì ni ṣùgbọ́n àwọn bọ́ọ̀lù tó wà tàlẹ́ yìí tó ti dalé ayé rú yìí tó ti pín ọkọ àti ìyàwó bàbá kan bàbá àmọ́mù kan ní àjàgbàdì bàbá ọ̀tọ̀ ní tíìmù ọ̀tọ̀ ní klọ́ọ̀bù títí ẹ̀ ìyá ọ̀tọ̀ ní klọ́ọ̀bù títí àwọn ọmọ ọ̀tọ̀ ní klọ́ọ̀bù wọn klọ́ọ̀bù ìyá ó na bàbá bàbá àmọ́mù bá bínú ó kọ ìyàwó ẹ̀ kalẹ̀ ó kọ ìyàwó ẹ̀ kalẹ̀ ẹ̀rí pé ṣe máa ń jẹun lára àwọn èèyàn náà nìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tí wọ́n ti pa látara bọ́ọ̀lù so àwọn aṣọ àwọn ẹni wọ̀nyí àìwọ̀ ẹni tó wà gbé sọ́rùn ẹni tó dá sí pé ẹni tó wọ́ṣọ ẹ̀ yìí tó bá rí kùránì rẹ̀ kò ní jáná sùn yóò gbé ó máa jù sílé ìgbé tó bá rí kùránì wọ́n èkó ẹfẹ́ gbà náàbí Muhammad salam wọ́n kó ní ọ̀nàbí wọ́n kó ní ọlọ́ ẹ̀rí látara bọ́ọ̀lù ìfẹ́ wọn ti jókòó sẹ́lì wa gan ẹ̀rí àrùn kan tó wà ń ó ní àrùn bọ́ọ̀lù àrùn bọ́ọ̀lù àrùn kánsà ni ó ti ẹ̀lẹ́jú kánsà lọ pẹ̀lú tó ká ṣọ́ra wa níbẹ̀ ìtàbà wọṣọ káwọṣọ gidi káwọṣọ dáadáa kásì má mọ̀ wọ àwọn aṣọ tó dá sí wípé nǹkan tí wọ́n fi ń polówó ẹ̀ṣẹ̀ ni nígbàtí wọ́n wọṣọ tó dá sí wípé oríṣiríṣi ògógóró tamanta oná yà síbẹ̀ ó wá wọ́ bábà ti ẹ̀ ní èrò dáadáa sí ẹgbẹ́ afáyé mú tí o wọ́n náà ń polówó ó polówó gbogbo fáwọn èèyàn búra wọn kan wọ̀nyí agbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa so ká wọ aṣọ ká fi jọ àwọn kèfèrí àbí ká ṣe ìṣesí ká fi jọ àwọn kèfèrí ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣe ní ìwọ̀ fún wa ọlọ́ni wala takunu kalladhina tafarraqu mọ̀tálàfú min

ẹ̀sọ̀láktùmù tó nàbáwọn ẹni wọ̀nyí bá wọ ìwòwò ilé agílíntí wọ́n wọ́ ẹ̀yìn mùsùlùmí ẹ̀fẹ́ bá wọn wọ́ àwọn sàbẹ́ bèèrè pé àwọn tani wọ́n ní àwọn náà ni àwọn yẹ̀wò nínà sọ́ra àwọn kírísẹ̀ àtàwọn jíù mùsùlùmí ìmúra wa ìṣesí wa a ń torí pé abẹ́ṣẹ́ ìyàwó káwáníká lọ wedding gown wedding gown lóòótọ́ wedding gown níta fi ṣe kìí ṣe kan haram ṣùgbọ́n eléyìí ìmúra àwọn tí èṣe mùsùlùmí ni eléyìí nínú àwọn ẹ̀kọ́ tàbí tá gbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa kọ́nàbà Allah subhanahu wa ta'ala kọ́nàbà lékún gbàgbọ́ ní kálùkù wà bákanáà ayé múra ọkùnrin ká fi jọ obìnrin yẹni kọ́kùnrin kó múra kó fi jọ obìnrin àbí kọ́bìnrin kó múra kó fi jọ ọkùnrin ìyẹni tó gbalẹ̀ gbogbo nísìn ìyẹn lẹ́rọ ọkùnrin yóò mọ̀ lùtí ẹ̀rọ obìnrin ẹ̀rí yóò mọ̀ àtẹ́ tó ti gbó gbogbo alákòóso kòtò under 16 à ń tara wa ní o eléyìí ṣe ìlànà tó dáa kìí ṣe ìlànà gidi fún mùsùlùmí àìwọ ọṣọ wọ́n tó bá jẹ́ obìnrin mọ́ wọn tó jẹ́ tọkùnrin wọ́n tó bá jẹ́ ọkùnrin mọ́ wọn tó jẹ́ tóbìnrin ẹwà àwọn ọkùnrin nísìn ẹ̀ẹ̀dí ká máa lú haramu ni ẹwà àwọn ọmọ ń gbé ṣòkòtò sí ìdí ẹ̀ẹ̀dí ó ní tọ́ máa ń gbé wọn ok sáàjì ọ̀nà sáàjì wọ́n gbé sí ìdí táyẹ̀ bá wò ẹ́ pé 3-4 years sísìn ibi tí wọ́n gbé sí ibi tí ṣòkò tó dé nídìí wọn nísìn 3-4 years ó jù bẹ́ẹ̀ lọ ó lọ sókè jù bẹ́ẹ̀ lọ tó túnmọ̀ pé ó ń wálẹ̀ díẹ̀díẹ̀ àbí in the next 25-30 years ẹ̀ẹ́rì ṣòkòtò ó mọ̀ kò sórí báyìí ọ̀rọ̀ níwọ̀n ọ̀rọ̀ níwọ̀n ṣòkòtò máa torí wọ́n ti lẹ́mù ìyá ti jù bẹ́ẹ̀ lọ wọ́n ti wọlé kókósẹ̀ títí títí wákọ̀ bọ́ ni wákọ̀ ọmọ kú sórí báyìí náà bí ti wèrè kọ́lọmọ yíyà wá wèrè o àwọn kan wọ̀nyí àṣà tó wọ́n látọ̀dọ̀ àwọn èèbó ni two weeks ago ìjọba Amẹ́ríkà wọ́n legalize wọ́n ṣe lẹ́tọ̀ọ́ kọkùnrin máa fọ́kùnrin kóbìnrin máa fẹ́ obìnrin gbogbo alágbọ́ síbẹ̀síbẹ̀ náà ẹlẹ́mí ṣe ń palẹ̀ wá sí lọ́dọ̀ Amẹ́ríkà subhanallah la ilaha illallah ẹni bá jẹ́ mùsùlùmí tẹ́sìn mú lẹ́ni dáadáa ó yẹ kó kúrò nínú ọ̀gọ̀rọ̀ wa dọ́là ló ń gbé wa lọ tó ti ìnira táàrin bẹ̀ oòrùn tó le òjò tó pọ̀ atẹ́gùn tó le snow ọ̀pọ̀lọpọ̀ lè dáàrí ìdákan rẹ̀ ní nàìjíríà ìlú yóò dá nàìjíríà yóò dá kí ló wà nàìjíríà yóò dá sọ fún mi tí oòrùn ní ò dá ní àgbójò adẹ́kùn ló pọ̀jù ni ohun ṣe náà yẹn ni ohun ṣe náà ó wá kú pọ̀ lórí náà àwọn ìdáwọn èèyàn lọ́rọ̀ yìí èèyàn rí ń bẹ̀ ní tabalika sọ nípa àwọn natural disasters àwọn nǹkan tó dájú pé agbára èèyàn gan lè dáàbòbò tó ń ṣẹlẹ̀ ń síbẹ̀síbẹ̀ wọ́n ṣe rọ ọmọ bẹ́ẹ̀ wọ́n ṣàfẹ́ wọ amẹ́ríkà náà ni kí náà wà lọ dọ́là náà ni wọ́n fẹ́ wọ europe kí náà wà lọ pounds náà ni tó ti nira bẹ̀ káwá fi kún ṣé mùsùlùmí ìlú tó tó ń sọ fún ẹgbẹ́ ọkùnrin àtọkùnrin ó mọ̀ fẹ́ra wọn obìnrin àtobìnrin ó mọ̀ fẹ́ra wọn wọ́n sì máa gba ẹ̀tọ́ tí ọkùnrin àtobìnrin tán fẹ́ra wọn ọkọ àtìyàwó tí wọ́n ní làwọn náà ní a rí pé ìlú náà ń béèrè fún ìbínú

bẹ́ẹ̀ ni pé tí ó bá mọ̀ tó wà púrúfù yìí ó lọ bẹ́ẹ̀ náà ni ẹ̀rí ọ̀rọ̀ tí ti sáré káàkiri lórí ọ̀rọ̀ Boko Haram bí ṣe gbà wá nínú àwọn tó sáré bá ní Amẹ́ríkà Amẹ́ríkà sì ní give and take ni cash carry trade by barter ni òkè Boko Haram ah, a máa sí sí fún wà lélẹ́yìn náà déísì nǹkan ẹ̀ẹ́nà nǹkan ẹgbà nínú òfin tẹ́ ní kò rí bẹ́ẹ̀ ó yá ẹbú ní jọ ẹni ẹ ṣe ní kíní o political human rights ni o human rights ni o i belong to no one eh look at i belong to nobody again hey eh òfin yẹn ló bẹ́ẹ̀ subhanallah tá a bá ṣọ́ra wọn ó gbé fún wa nàìjíríà yìí kọ́ tó gbé fún already àwọn kan ṣe àwọn tí ó ṣe náà ni ó jáde human rights human rights human rights ká mọ̀ pé àsìkò ilé ayé láti kásẹ̀lẹ̀ láti kásẹ̀lẹ̀ ilé ayé òun súnmọ́ bọ̀ wá mùsùlùmí kásọ́ra dáadáa òfin ọlọ́run òfin ọlọ́run mọ̀ jẹ́ kádúró tòfin ọlọ́run kìí ṣe gbogbo tó má gbé wá láti ló kèrè náà la máa ń lò gbogbo ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ la máa ń lò tó bá gbé pápásì wá láti lókè tó ti yàgbẹ́ sí ṣé wọn ló nílò àìmọ́ lò yẹn náà àwọn àṣà bíbẹ̀ tó ń gbé wá tó gbọ́dọ̀ lò ọmọ ọkùnrin ní ẹ kí ló mọ́ ẹ tó fi máa wá lutí ọmọkùnrin ní ẹ̀ o wá ń fi yẹ́rẹ̀ yìí sétí ọmọkùnrin ní o ń lo ẹ̀gbà o ń ní ọ ẹ̀ṣọ́ obìnrin lélẹ́ yìí ẹ̀ṣọ́ obìnrin o láwọn kan sọ yìí kìí ṣẹ̀ṣọ́ ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ lo ago ṣe yẹn lásán 100,000 ní à kí ní ó mọ̀ sọ fún ọ ó sọ ní kó sọ 3 o'clock 3 a.m. lọ ní ẹgbà ló fẹ́ lò ó kọ̀ fágó kẹwọ́ ni ẹlòmí náà agóòdò ní ṣiṣẹ́ a sì ti fi sọ́wọ́ náà ní ọdẹ ìjọ àfà kí lágbó sọ́nà ẹ̀ bátìrì ẹ̀ ti kú láti jẹta ó fẹ́ fẹ́ gbà sọ́wọ́ ni títí ayé fẹ́ gbà sọ́wọ́ ọkùnrin o títí tó bá lo ago fún hájà ní bùkátà ní ó gbé táàbì lo aago ẹ̀rí kí a lè mọ kí ni táìmù sọ kí làkókò sọ pàápàá jùlọ fún àwọn àsìkò ìrun wa níta máa ń lò fún ni ṣùgbọ́n ẹgbà góòlù ṣéènì ìlẹ̀kẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọwọ́ tẹsẹ̀ ẹ̀rí ká lu mú gbogbo eléyìí ẹ̀ṣọ́ àwọn obìnrin ni ká etí ẹ̀ṣọ́ obìnrin ni ẹ̀ṣọ́ obìnrin ẹlòmí bẹ bá rí bẹ́ẹ̀ rí ìyá rẹ̀ ẹ̀ ní mọ́ ni ìyá ta ni ọmọ náà méjèèjì ẹ̀ ní mọ́ ni tálọ́kùnrin tálóbìnrin ẹ̀rì ma wọn kùn ní sí ẹ̀rì wọ́n padà máa lo brazil láì lọ́yàn wọ́n máa lo wọ́n máa lo ògbélé ìkèé ṣe ìmúra mùsùlùmí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala yóò bí oníkálùkù wa owó wa táa ní kí la fi ṣe kí la fi gbé kalẹ̀ aṣọ wa táa wọ̀ bọ́ọ̀ ni àwọn kan wọ̀nyí sí ni wọ́n máa ń dínà àdúà fún ni pé àbá múra dáadáa bó ṣe yẹ ká múra ó máa ń dínà àdúà fún ni ó máa ń dé náà dúà fún ni lóòtọ́ owó rẹ̀ ló fi ra ṣùgbọ́n ò múra bó ṣe kó múra ní máa dé náà dúà fún yàn tó máa ní pàdé Buhari ní Ìkẹjà ọmọ bó ṣe múra ni kódà bó lásán lé ó lọ yá wà múra dáadáa ó fẹ́ tọrọ àdúrà lọ́wọ́ rẹ̀ tún ní o fẹ́ bẹ̀ fún ilé inú ẹ̀kọ́ ní kọ́lọ̀bá Allah subhanahu wa ta'ala kó lékún àgbọ́yé oníkálùkù wa ibi tí àsìkò tí ó gbà wà ọ̀nà nìyí abẹ́lọ́mà Allah subhanahu wa ta'ala in tí ó mú wa táà fi ní tẹ̀lé òfin Ọlọ́run kọ́lọ̀ kó mọ́ ṣe rọrùn fún wa kọ́lọ̀ kó mọ́ fi kàn wá nínú àdánwò ẹ̀rí in tí ó mú wa táà fi mọ́ pé òfin Ọlọ́run bá a ṣe ìjọsìn ni ìpáyọ̀ ọlọ́run bá ìpáyọ̀ ọlọ́run bá yìí abẹ́lọ́run kọ́lọ̀ kó lékún fún wa nínú ramadan àti lẹ́yìn ramadan lọ́lá ilaha illallah wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa sallam ah, wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum salam wa rahmatullahi wa barakatuh fún ọlọ́mọdà allah subhanahu wa tí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ ti ìnílẹ̀rùn fún àwọn ṣẹ́kọ̀ wa àwọn ìsọ́tì wa Sa'idu Hamza ọmọọba aláàkúrà ṣe àlékún dáadáa fún ọlọ́lá ìlà ìlọ́lá gbogbo tí wọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́mọba ọlọ́mọba kó bá ṣe fún wọn èyí tí wọ́n fẹ́ ọlọ́mọba ọlá kó bá gbòdì sí wọn ọlọ́lá ìlà ìlọ́lá bákan náà wọ́n bẹ ọlọ́mọba pé ìrántí ọlọ́mọba lérè tí wọ́n sọ fún wa yìí ọlọ́mọba tí kò jẹ́ oríire fún wa láyé àtijọ́ nílẹ̀ àkíyáwó

tó tó bá ṣe àlékún dáadáa fún wọn ọlọ́láyé láàrínlá ọlọ́jẹ́ pọ̀tún rẹ̀ fún àwọn ilé tí ó wà òun náà ni pé Sunday tí ó bọ̀ lẹ́ṣọ̀ máa wà ní Utah street ní lẹ́ṣọ̀ máa wà ọ̀wá nínú sọ́lá nǹkan tí wọ́n bá sọ àwọn àǹfààní irun tó àwọn stars wa tí wọ́n bá sọ̀rọ̀ níjọ́ náà ìyẹn Sunday tí ó bọ̀ àwọn àṣẹ Kamaldeen kọ́lọ́mù bàlá kí ó jẹ́ kí ara àwọn náà pẹ́ so eré ní nípa ti lẹ́ṣọ̀ tí ó gbọ́dọ̀ Sunday tí ó ń bọ̀ yìí náà lẹ́ṣọ̀ ti last week ìyẹn stars àtúgbọ́ níjúmọ́ ó ti wà ní iwájú ìwọ̀n bìkì àti èyí tí wọ́n ṣe fún wa ní sọ́dù tí ó lọ lẹ́nu náà kò náà ti wà ó náà nípa ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń mú wá nípa ọ̀rọ̀ Abubakar Siddiq radiyallahu anhu pé nípa sokoto ìgbé àsokoto Abubakar ó ń kọjá kókósẹ̀ eléyìí ni àwọn èèyàn kan ní í ṣe ẹ̀rí àti ọ̀rọ̀ mímẹ́ báyìí wọ́n sọ pé àpilẹ̀ lágbára ilẹ̀ kan ni tí ò dá yẹn ni anábì fi máa ń fa ìṣètòkò rẹ̀ sí òkè so anábì wọn bá sọ ọ̀rọ̀ tí ń kíkẹ́ ọ̀kan sí àdúgbàdì. báyẹ̀ pé lára ṣùgbọ́n náà ni. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله أنه صحيح بخاري بجانا محمد صلى الله عليه وسلم tó sọ fún àwọn mùsùlùmí pé ẹ̀yin lọ́kùnrin ìmúra yín ìzáàrù yín ní àwùjọ wọn lọ́wọ́n ìró ríró fọ́kùnrin kìí ṣe àjòjì bọ́kùnrin ṣe máa ń múra lára ẹni anábìwá ní ìró yín ò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ yín torí ìkọjá kókósẹ̀ ó tọ́ka sí ìgbéraga al-isbal makhila dánàbí sọ̀rẹ̀lẹ̀ Abubakar radiyallahu anhu wọ́n sọ fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam pé tó ń bá rúrù ọgbọ́n àwọn pé ìró ìmá ní etí etí méjì tọ̀tún etí ẹgbẹ́ ọ̀tún àti ẹgbẹ́ ẹ̀lúsì ó ní ìkan nínú etí rẹ̀ yìí pé ó máa ń wálẹ̀ tó rẹ̀ bá fi jẹ́ nìkan tó dá sí pé kò sanra kò lómi lára bẹ́ẹ̀ ló ga kò sí lómi lára a rí pé ẹni tí ò bá lómi lára tó bá róṣo mọ́ra aṣọ́mọ́sábà tú lára rẹ̀ abájúwá ní ẹgbẹ́ kan máa ń tú ìmọ̀ kọjá kókósẹ̀ tó bá sì ṣe bẹ́ẹ̀ sí ni òun máa ń sáré kánlẹ̀ òun máa ń sáré kánlẹ̀ anábìwá ní lásìtà mí o sínú àwọn tí wọ́n máa ń jẹ́ kíkó aṣọ wọn kó kọjá kókósẹ̀ ní ti gbéraga tánàbí sọ ni eléyìí iṣẹ́ rí fún wa lórí wípé ẹ̀hẹ́n tó bá rí bẹ́ẹ̀ aná lè mọ̀ jẹ́ kí aṣàkókọjá kókósẹ̀ rọ iléyìn iṣẹ́ fún wa àkọ́kọ́ anábì sallallahu alaihi wasallam anábì witness Abubakar o witness ní tó ṣe ó sáyìnsì ṣáàbí sáyìnsì àwọn sí títí wa tábà ṣe lè rẹ́ká lọ lú Mẹ̀dínà ibi tán sàmẹ́bì sí anábì ti kú ká lọ gbàyìndà lọ́dọ̀ rẹ̀ <laughs> èdè nù ẹlẹ́kejì òun náà ni wá ní pé kò sí nínú àwọn àfá tó lò bẹ́ẹ̀ bóyá ìmọ̀ràn ọkùnrin lè mọ kọjá kókósẹ̀ hadith àwọn mú wáyìí tánàbí ní al-isbalu min al ìyẹn ni ẹ̀rí tó ká gbogbo ẹlẹ̀ ẹ̀rí ní òní afá imáàmù ọkùnrin gbọ́mí ní ìwọ́ fún ìgbéraga náà tó kọjá kókósẹ̀ kìí ṣe ìgbéraga anábìrin sọ̀lọ̀lọ́ ìsọ́lọ́ ní ìkọjá kókósẹ̀ tó kọjá kókósẹ̀ gangan fún rẹ̀ gan ìgbéraga ni tó dípé kò sí ẹni tí ó múra kọjá kókósẹ̀ tẹba ní ọkọjá kókósẹ̀ kálẹ̀ ìgbéraga awá jáde láre ẹ̀ pẹ́lú ìgbéraga sọ tẹ́gbà lọ́sọ fún ẹgbẹ́ kálẹ̀ ọba ah, kálẹ̀ lóòtọ́ ẹ̀hẹ́n ó ṣe fún gbéraga ṣùgbọ́n àwọn èèyàn ìgbéraga tí ń bẹ lọ́kàn wọn padà jáde nígbàtí wọ́n sọ fún wọn fún wọn kálẹ̀ so eléyìí ṣe ní ẹ̀mọ́ ìgbé ilé lórí tó ti yé ẹlìmọ̀ṣá àmíkún àyẹ̀sẹ̀kí ẹni bá fẹ́ nínú wa kó dúró déédé eléyìí a sọ fún wa pé a ní nínú táwọn ẹnu àwọn àfáà kò lè rẹ́ pàwọn àfáà mọ́ ní àpẹẹrẹ ọ̀dọ̀ fíkù kò sí àpẹẹrẹ lórí pé ìṣòkòtò tó bá fi lè kọjá kókó sẹ̀sẹ̀ ẹ̀rì mọ̀kúrú ni haramu ni mọ́mù náà rí lo mọ̀kúrú ó gbà lérò pẹ̀lú mọ̀kúrú lórí pé tọ́bá nìkan mọ̀kúrú kò sí túmọ̀ sí pé mọ̀kúrú ó túmọ̀ sí nǹkan tí kìí ṣe haramu haramu a máa jẹ́ mọ̀kúrú ẹ̀ṣẹ̀ bọ̀tọ́lọ̀ máa ń ka ogbẹ̀ nípa zina bẹ̀rẹ̀ ó ka ogbẹ̀ lọ ọlọ́wà ní ẹ̀rá wọn léyìí o kẹ́ẹ̀nà mọ̀kúrú à gbà léyìí o mọ̀kúrú lọ́dọ̀ wọn lọ ṣé ni wọ́n wá pè ṣìná <laughs> bí ṣe kó pa mọ̀kúrú ni ẹ mọ̀kúrú ta bá ṣe ànígbalada tá bá ṣe ẹ ta bá ṣe àníjìyà so orúwà ń bẹ náà wọ́n fọ́sọ́dá pé wọ́n lo mọ̀kúrú fún haramu tó ti yé so láìsí ìlú yìí eléyìí ṣe ọ̀rọ̀ tí ó nílì fanfà ọ̀rọ̀ èèyàn ni wájìbù ni kódà kẹbíra ni ẹ̀ṣẹ̀ tí ń bẹ níbi kí ṣòkòtò yàn kó kọjá kókósẹ̀ ó ju ẹ̀ṣẹ̀ tó wà níbi ẹni tó fárùgbọ̀n lọ ká fárùgbọ̀n ẹ̀ṣẹ̀ ni àmọ́ kí ṣẹ̀ṣẹ̀ ńlá àmẹ́ṣẹ̀ ni kí ṣòkòtò àbí ìmúra kó kọjá kókósẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó sì jẹ́ṣẹ̀ ńlá torípọ́ Ọlọ́run bá fi iná ìbínú ó fi síbi ẹni tó bá fi lè takò arábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní almusbil izara ó lẹ́nikẹ́ni tí ìmúra rẹ̀ bá ń kọjá kókósẹ̀ rẹ̀ tó ti ẹ́sìn ọlọ́wọ̀bọ̀ ní fi ojú kẹrẹ̀ wú lálẹ́kìyàmọ̀ ọlọ́wọ̀bọ̀ ní fojú kẹrẹ̀ wú lálẹ́kìyàmọ̀ tó ti ẹ́sìn kó mọ́ wípé anábì ní famakẹ́ẹ̀nà asfala minal izar minal jọ́sọ́kùnlọ́ káyọ̀ tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí máa bèèrè níbí ó ní nípa àwọn obìnrin béèrè pé ìmúra obìnrin kí ẹ bá wọn ṣàlàyé rẹ̀ ní sókè bákan náà ǹjẹ́ lábẹ́bẹ́ obìnrin tó lo ìjáàbù tó wọ ìjáàbù tó wá lórí báàgì yẹn náà tó lórí bàtà yẹn náà jẹ́ march ṣé eléyìí ṣe pọ̀ sí ó ẹ̀sán ọ̀fẹ́ rẹ̀ náà ìmúra obìnrin àlàyé wá nínú lẹ́kṣọ̀ bẹ̀rẹ̀ pé àsìkò tó láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ibi tó jẹ́ ìwò tó bìnrin tí ó bò yóò bò gbogbo oríkèríkè ara rẹ̀ àyàfi iwájú yẹn ní ojú àti àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ti tó bá wù kó lè ṣiṣẹ́ bá sì wù kó lè kó méjèèjì náà kò sí láìpì níbẹ̀ yẹni fún àwọn obìnrin na ní abẹ́ eléyìí in tí ẹ̀sì Islam tó fẹ́ kóbìnrin kó bò òlélẹ̀ na obìnrin àwọn pùkátà sí tí wọ́n pè ní jìlìbáàbù táwọn ọkùnrin máa ń pè ní jàlàbíà ó fẹ́ jọ jàlàbíà tọkùnrin máa ń wọ̀ ó pùkátà sí tí ó délẹ̀ tó yé tí ó délẹ̀ dáadáa tí ó bo ẹsẹ̀ tó bá di pé kò ní lè bo ẹsẹ̀ òun tán ó lè fi sọ́pọ̀tì rẹ̀ lẹ́yìn náà ó wá nídìí ìtànpè ní khimar kìmáàrù òun ni tí ó bo yóò fi bo orí ọrùn àti dé igbáyà tí ó fẹ́ wà ní ìdájí ikùn rẹ̀ báyìí tó bá ti múra bẹ́ẹ̀ ó ti múra pé nínú ẹ̀sìn Islam tó ti yé tó bá tó wá wù ú pé òkè òun fẹ́ kí òun kí kóhun tó para mọ́ dáadáa sí ẹ̀hẹ́ ó wá lè jẹ́ kí kìmáàrù tó wọ̀ yìí kó tó wá délẹ̀ gan kó bí báwọn obìnrin wá ṣe máa ń yìí so bóbìnrin bá ṣe dá aṣọ bóra sí bó bá ṣe pọ̀ lára ẹ̀ sí bẹ́ẹ̀ náà ni yóò ṣe mọ́ bo ara sí ló ṣe rárá pamọ́ sí tó ti yé so kìí ṣe ọ̀ràn èèyàn oríkúdá sí pé obìnrin dandan ni pé ìmọ̀rù yẹn ó gbọ́dọ̀ délẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá délẹ̀ bẹ́ẹ̀ kò sí láìpì níbẹ̀ tó ti yé asọ́fọ́nra wáyé pé obìnrin nípa ọ̀rọ̀ ẹ̀ṣọ́ titun wọn ó wà flexible gan ó fúyẹ́ ní pé ọlọ́run bó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àrábù fún wọn níbàmú sí ìṣẹ̀ṣọ́ ìmúra lókùnbà tí aṣọ tó bá fi lè wọ̀ yìí tí è ṣe aṣọ tó dá sí wípé aṣọ tí táwọn obìnrin bá wọ̀ láwùjọ ó máa ń pe àwọn obìnrin yìí ó máa ń pè wọn sáwọn èèyàn lọ́tọ̀ tó bá ti wọ́rọ́ aṣọ yìí haramu fún kò gbọ́dọ̀ wọ́rọ́ aṣọ bẹ́ẹ̀ nínú gílì lẹ́sìn obìnrin lè wọ̀ gílì kó fi rán jìrìbá kó fi rán ṣìmọ́rùn tó sì mọ́ wọ́n káàkiri kò jọjú lọ́dọ̀ àwọn èèyàn kò jọjú èèyàn ká gíní lórí wàkárá náà mo tó bá yẹ kó bá ti máa wọ́ṣọ kẹta sí aṣọ yìí ajázábà á máa ń pé àwọn èèyàn ẹ̀hẹ́ irú àwọn aṣọ báyìí kò dá fún obìnrin láti wọ̀ ọ́ tí ó bá wọ̀ ọ́ tó bá fẹ́ jáde kúrò nílé á wọ aṣọ míì tó wò rí bẹ́ẹ̀ yóò wọlé lórí lára ìmọ̀rọ̀bìnrin ní ṣókí òun náà nìyí na ó wọ báyìí ẹgbẹ́ ìdìlbàbẹ̀ kí ní ẹ̀ gbogbo ẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ kọ́lọ̀kan náà ní gbogbo ẹ̀ kò sí láì kò sí láì fún bẹ̀ Islam ò ṣe ní èèwọ̀ tó ti yé kò ṣe léèwọ̀ fún wọn tó ti yé sí kókàn sọ báàgì tó fẹ́ lò irú báàgì wo ni ẹ̀rí tó bá ti bá tó wáyé kọ́lọ̀ jáàbù ló bá mu kò sí láì fún níbẹ̀ ó lè hàn síta obìnrin lè lo irú glasses nísìn tó ti yé sí kóbìnrin lo glasses tó bá lò fún ẹ̀ṣọ́ ẹ̀ haramu ni láti lò jáde tó ní pé ẹ̀ṣọ́ tánlóbìnrin máa ń ṣẹ̀ṣọ́ fún ọkọ ẹni tó ti yé so tó bá fẹ́ lo glasses fún ẹ̀ṣọ́ tó pé kò sí glasses tó bá fi lè jẹ́ ẹ̀ṣọ́ yóò mọ kóbìnrin yìí sí ẹ̀ṣẹ̀ látara ẹ̀ṣọ́ tó ṣe síta yìí tó bá yẹ́ kó bá lò fún ìwòsàn ojú ẹ̀ẹ́ kò sí láìpínlẹ̀ ó lè lò jáde ṣágbọ́yé ẹni tí ó sì ìlú máa rí ṣó lè lò gíláàsì ó kàn bèèrè ṣẹ̀ṣọ́ síta lásán rárá rárá ṣùgbọ́n lè lò bóyá ojú ẹgbẹ́ ìlú ẹni problem kò rí tọ̀kan àbí kò rí tó súnmọ́ àbúgbàwọ́ balabalabala àbí kò rí nǹkan kàrájá ó lè lò sójú anytime ló lè lò sójú slide níbẹ̀ ìwòsàn ló lò nígbà tí èèyàn fi oògùn sí ara so kò slide níbẹ̀ tó ti ṣùgbọ́n pé kó mọ̀ sí pé wá fún ìlera àbí fún ìwòsàn ó kàn lò ó jáde ó fi ṣẹ̀ṣọ́ eléyìí ò bójúmu fún obìnrin mùsùlùmí tó kọ́bìn kó wọ aṣọ tó máa jẹ́ ẹ̀kan àbí káwọn obìnrin kan múra bákan náà Islam ò takò náà. Ah, ìbéèrè tó tún wà ní bíbá wọ́n sọ pé kàtí yẹn ṣẹlá ní ọ̀pọ̀ wa ṣàlàyé pé aṣọ tuntun fún àwọn aṣọ tí àwọn akẹ́kọ̀ọ́ lónìí kẹsì kan pé àwọn wọ̀ pé kí ló dé táwọn ní tako àtúnṣe pé wọ́n máa wọṣọ tuntun lọ sí àtàlásù àbáwọn tó lè fẹ́ràn ṣe yá ṣáájú máa àwọn ọkọ̀ àṣọ tó kọ́ máa máa lọ sí fún àwọn ilẹ̀ ìsọ ní orílẹ̀ tí wọ́n máa ń wọ aṣọ sunday sunday aṣọ white galabia white atọ́kùnrin àtóbìnrin wọ́n láwọn lọ àsàlátù eléyìí ṣe lára súnà nábíwá muhammad sallallahu alaihi wasallam aṣọ afínṣẹ̀ṣọ́ ni aṣọ ìta fi ṣe ìjọsìn a já sí wípé ọlọ́run ọba sọ fún wa nínú kùránì àbánabí ṣàlàyé fún wa nínú súnnà bí ìgbà tó kú bá kú èyí tó dáa oníká láṣọ funfun ká fi sin òkú tó ti yé afẹ́ṣẹ̀ṣọ́ kákan wọṣọ jáde a lè wọṣọ funfun tó ti yé kò sí láìfi níbẹ̀ ọkùnrin lè wọ̀ obìnrin lè wọ̀ ẹ̀rí kò sí láìfi níbẹ̀ náà ṣùgbọ́n abẹ́ṣe ìjọsìn abẹ́ṣe aram abẹ́ṣe ajá abẹ́ṣe umura aṣọ funfun táà mọ́ lò tí wọ́n funfun táà mọ́ lò a rí pé ibẹ̀ nínú súnà alájúwà Muhammad sallallahu alaihi wasallam kò wá sí ìjọsìn kan tó bùkátà aṣọ funfun pé ìjọsìn báyìí o aṣọ funfun la bùkátà sí ká mọ́ wọ̀ lórí ẹ̀ kò sí àfitá bá rẹ̀ rí fún ìta ṣìrẹ́rì fún òun náà ni bí àwọn tó fẹ́ ṣe hajj àbẹ́ tó fẹ́ ṣe umura ìta rẹ̀rì fún nìyẹ náà wọ́n wá ní afẹ́ kí òun ní aṣọ funfun ní káwọ̀ àdáadáalẹ̀ ní bídíà àdáadáalẹ̀ ní àgbọ̀dọ̀dọ̀wò funfun àbẹ́ àwọn tí ò rí bí jókòó sí nínú ẹ̀sìn Islam tó dá sí pé àwọn bàbá wa àwọn ìyá wa àgbàlagbà bàbá wa àgbàlagbà àwọn náà mọ́gbà tí wọ́n mọ̀ pé kò sí nínú ẹ̀sìn nígbà àwọn tájọ́ kékeré yìí gan àwọn gbà tó yí àsàlátù délé ayé yẹn àsàlátù tó wọ́n ṣe Sunday Sunday a lè sọ ìtàn àwa a lè sọ tán kò sí kan nínú wa náà yìí tó lè sọ ìtàn ìrun wákàtí márààrún àtàbà sọ ìtàn rẹ̀ a sọ padà lọ́sọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ náà ni zakat bẹ́ẹ̀ náà ni sọ́lákọ̀ bẹ́ẹ̀ náà ni ajá sí umura ìjọsìn tó bá ti lè sọ ìtẹ́ kìí sí ìjọsìn ànábì àṣírínù ẹgbẹ́ nákàlíkanù <laughs> àsàlátù sunday sunday a lè sọ ìtẹ́ 1995 ni òun ló dé nasfas ló sì mú dé tó ti yé bọ́dẹ̀ ẹgbẹ́ àwọn south vietnam máa ń ṣe títí wọn ní ẹ̀ẹ̀kan lóṣù ẹ̀rí ṣùgbẹ́ èyí tí ó gbalé gbogbo sunday sunday yìí 1995 ló dé tó gbogbo àwọn tí wọ́n gbé wọ́n bí láti gbà yẹn lọ àwọn wọ́n lè mọ́ lè sọ̀tàn yìí ṣùgbọ́n àwa o alhamdulillah a sọ ìta salatu so salatu kìí ṣàrẹ̀ islam sunday sunday náà ṣe ara ìsìnkọ́ ká má dínà pẹ̀lú tó ti yé náà gbọ́n asalatu táwọn èèyàn lọ ṣe ọlọ́fẹ́jẹ́ lè ṣàsalatu fánàbí ìṣàsalatu fánàbí ò nílé ò nílé bẹ́ẹ̀ ni kò ní ààyè kódà kò ní ọjọ́ bí ìbá ṣe pé ààrẹ ìfúnjọ jímọ̀ ni pé ọjọ́ jímọ̀ ni ká pọ̀ lẹ́ni tí ó mọ̀ ṣe ní àsàlátù fanabi yẹn ni pé àsàlátù wa kó pọ̀ ọjọ́ jímọ̀ kò ní ọjọ́ àbẹ́bí tóbi ó tóbi jù bẹ́ẹ̀ lọ ẹwà mújẹ́ kan ọjọ́ àsàlátù ẹ̀ ṣe dá ojoojúmọ́ ní ẹgẹ́ ọjọ́ àsàlátù everyday mú àtẹ́bá sílẹ̀ yóò padà sùn yín tó bá sùn yín lè fi lẹ̀ wọ́n tó wá sọ pé kọ́ tún mú aṣọ funfun wọ́n jẹ́ káwọn oúnjẹ nàìjíríà tó máa tàn lọ kí bísínẹ́sì máa rèrè lọ eléyìí ò bá mú o lóṣì àdúà kan tá a bá fẹ́ ṣe kò bùkátà special aṣọ kankan àfi tá a bá rèjì fún náà lọ́rùn àbínú àrùn àmì sọ́sánà ẹ̀rì ìyẹn ní wọ́n pààyàn lẹ́yìn pàdélé wa ní ẹ̀ àbí wọ́n ní special prayer bó lẹ́yìn ṣe ẹ̀ máa tàkìtì ló jẹ́ special ni wọ́n ní special jùmọ̀ service bó lè fẹ́ kí ṣọ́ọ̀sọ̀ sí fúnákẹ́ tẹ́lẹ̀ náà ni tó fi di special jímọ̀ ni jímọ̀ ń jẹ́ irun ni irun jẹ́ asọ́lọ́dọ̀ sọ́lọ́dọ̀ ń jẹ́ bó special ẹ ti fẹ́ choose lára so èyí tán wọ̀ tó ti ẹ̀sìn kìí ṣe pé torí pé wọ́n wọ aṣọ Sunday kọ́ béèyàn bá fi nífẹ̀ẹ́ tó ti pé òun ní tòun o every Sunday òun mọ̀ ọwọ́ aṣọ funfun kò sí láì bí ṣùgbọ́n ní ẹ̀bá ní àà ìjọsìn báyìí kò káàtà sí aṣọ funfun à kìí àfi tó bá lè tó bá lè fún wa nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ànábì àwa ní kò wáyé ṣẹ̀rí ká sọ pé ànábì ní ẹ̀ka wà tó fún ànábì ní ẹ̀mọ́ ọdún fún ara ní iṣẹ́ rí ní iṣẹ́ rí rárá pàápàá tó sì ó ní ká mọ́ wọ́ ká mọ́ wọ́ lọ ká mọ́ wọ́ bọ̀ ni tó ká wọ́ fún ìjọsìn eléyìí ò ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn Islam náà. ẹ̀dọ́ ọmọ ọ̀kan rẹ̀ náà oníbẹ̀rẹ̀ tí ó lè pé ìgbà tí ẹ̀ sọ nípa aṣọ ìgbàlódé náà pé ṣé latest design so wọlé àti pé àsìkò dára yìí a ń rí àwọn àfáà tí wọ́n ń wọ ọjà ní ara oríṣiríṣi níláńlá sí ẹ̀rọ kó sínú ẹ̀ kẹta na latest design kò sí bẹ́ẹ̀ tá bá gbọ́ wáyé dáadáa aṣọ ọ̀gbàlódé a fún wa ní ìtumọ̀ méjì lórí ẹ̀ kó lè bá lè yé kò ní pé aṣọ tí ó dá sí pé aṣọ yìí àwọn èèyàn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí láti wọ àwọn olówó ńlá ni mùsùlùmí yóò mọ̀ sáfún tó sì yé ní òkè ṣe haram náà ṣùgbọ́n tó dá sí pé aṣọ tí yóò mọ̀ pé àwọn èèyàn kò síbi tó dé táwọn èèyàn tí ní wọ́n wọ aṣọ yìí mọ́ lára tó ti yé irú aṣọ bẹ́ẹ̀ náà pè ní aṣọ ọ̀gbàlódé àbẹ́yìn tó dá sí wípé àwọn èèyàn jọ́un ló ń wọ̀ tó òun náà wá ń wọ̀ ń sìn nkankan náà ni ó bí sí lára àtẹ́yí tí àwọn èèyàn wọ̀ nísìn tó já sọ ìgbàlódé nkankan náà ni aṣọ ṣúrọ̀ kárí ni wọ́n lè bá rí ni wọ́n lè gbà pé ah afá yóò báyìí ni báyìí ẹni báyìí ẹni báyìí oná pè ní libasu ṣúrọ̀ ṣúrọ̀ ṣúrọ̀ ni kárí ni kárí ni aṣọ ìgbàlódé kìí ṣe tamari ìgbàlódé yẹn ní àwùjọ là ń sọ kìí ṣe as in style style a mọ̀ pé òkè irú aṣọ báyìí náà múra ní àwùjọ ìgbà tí ó wọ̀ ti ẹdé bó ṣe rán ó yàtọ̀ sí bí àwọn èèyàn ṣe máa ránṣọ láwùjọ àwọn yóò dojúbọ̀ ẹ̀ ìdojúbọ̀ ẹ̀yẹn ó sọ aṣọ ibi aṣọ ìgbàlódé aṣọ súrọ̀ aṣọ kárí ni lójú àwọn èèyàn so kárán style oríṣiríṣi táwọn èèyàn rán kò sí láìpé ẹ̀rí bóde ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ style mi náà òun kọ́ ni mùsùlùmí láǹfààní láti mọ ọ̀nà pápá jùlọ àwọn ọkùnrin láfẹ́wọ̀ gíga fẹ́wọ̀ àǹkárá àwọn àmọ́ ọ̀nà ṣòkòtò àwọn dàbí pẹ́ńsù ni ò da wọ́n ní ẹ̀mọ́ yẹn ránṣọ nísìnyí nìyẹn tó bá fẹ́ jókòó tó ń ṣàtáyà ìtàn rẹ gbogbo ìtàn rẹ á mọ ṣé gbogbo ìtàn rẹ eléyìí ò da eléyìí ò da fún ọkùnrin mùsùlùmí ká má ti sọ obìnrin tó jẹ́ mùsùlùmí àgbòsápà tó lè wáṣọ jẹ̀lábí anítẹ́sì níbo wọ́n lówó lọ́wọ́ èyí tó sì wọ káàkiri rẹ̀ lágbára àwọn owó lẹ́sì latest ò lè sí nínú àtàwọn àbò wọ náà tó bá ti ẹ̀wọ́ latest náà tó jẹ́ latest kò túmọ̀ sí kó jẹ́ aṣọ ìgbàlódé tà ń sọ tó ti yẹ torí pé kò ní bí ṣúrọ̀ láàrin àwọn èèyàn kò ní bí ṣúrọ̀ kódà nílẹ̀ Yorùbá jàlábí ò jẹ́ kankan ẹ bá lọ tọrọ ọmọ ẹ bá wọ jàlábí ẹ ọ̀lẹ́tẹ̀ láàbá ìtọ́pẹ̀ àjàlàbíà nìyẹn wọ́n fún yín lọ́mọ o ṣùgbọ́n wọ́n rò pé á ah, tí a pé nísìn tí jàlàbíà àwọn afá náà lọ jàlàbíà wọn tó ọmọ rò pé ọ̀lẹ́tẹ̀ lẹ́ afá àmọ́ wọ́n máa fún yín lọ́mọ níjọ́ ohun tẹ́síwọ́ jàlàbíà lọ wọ́n rò lẹ́ẹ̀mejì àṣàkẹ́ lọ jẹyà bọ̀ nísìn jàlàbíà kankan ibi tó wọ́n dé bẹ́bára àkárá 20 ó lè mọ́ kà ṣùgbẹ́ ẹ̀ ẹwù jẹ̀lẹ́bẹ̀ bó ṣe ẹ̀ sì nímọ̀ pé owó báyìí ló wà lórí ẹ̀ tètè ṣùgbọ́n àǹkárá ó lè máa wọ́n jù wẹ́rẹ̀ ju 25 lọ yóò fẹ̀yìn hàn èmi nìyí bọ̀ èèyàn lè mọ̀ pé ah àwa la wà ń bẹ̀ yóò bọ̀ sí abẹ́ aṣọ ìgbàlódé nígbàkanáà ká wọ aṣọ tó dá sí wípé aṣọ tí ò gbajúmọ̀ láwùjọ wa kò gbajúmọ̀ láwùjọ wa awá nìkan ṣoṣo láwọ́ aṣọ ìgbàlódé ni tó sì aṣọ tí ẹ́sùn yóò bọ̀ sí abẹ́ aṣọ ṣúrọ̀ ni yẹ́ ni mùsùlùmí lọ́kùnrin ayé fi múra ká ni tí wọ́n mọ̀ rò sí ọ sórù yẹn káàfin look strange lójú àwọn ẹ̀rí kásílẹ̀ ká mọ́wọ̀ olólórí fún wà náà ṣe agbúgbà ní pé kí ẹ̀kọ́ bẹ́ ṣe nǹkan wá ní ìjáàbù báyìí àwọn obìnrin tí mo mẹ́kọ́ wá síbẹ̀ kí wọ́n wọ̀ gbogbo wọn lápapọ̀ ìbéèrè lẹ́ẹ̀kejì lọ́dà ní ọdẹ ilé ní pé ṣé obìnrin lè gbogbo tí ó kí àwọn obìnrin kí wọ́n mú ìjà kan mú kìíní tàbá wò ní pínlẹ̀ nígbà ìṣàlàyé fúnra wọn àárín tó ṣe ní èwọ̀ nínú ẹ̀sìn tó ti yé ṣùgbọ́n a kàn sọ fún wọn ní pé kí wọ́n ṣọ́ra ti yé torí pé a padà máa send signal sí àwọn èèyàn tí òun tí ìgbẹ́sìn yé ti yé bákan a túnmọ̀ class láàrin ara wọn ìyẹ́dẹ̀ ní ẹ̀sì islam ṣe àwọn kan wọ̀nyí ó ṣe ní ìwọ̀ fún wa yóò di pé òkè sísà tí ó múra bó ṣe bẹ́ẹ̀ sí ní kó múra ẹ̀rí fún wàlímọ̀ kò ní gba indomie kò ní gba pálí ìṣáná kò ní gba magi ẹ̀ àti kíláàsì nìyẹn ìdánábí sọ fún wa ní pé arábì ni wàlímọ̀ wa ẹ̀rí ẹnìkan táàpẹ̀ síbi wàlímà kó jẹ́ ní rí kó jẹ́ ní ọlọ́run ọkùnrin àbílòrì lápẹ̀ síbi wàlímà wà nítàfimá kíláàsì nìyẹn tó ayé fi aṣọ kíláàsì tó so ṣe sí bóyá ọkọ kan sacrifice ara wọn bóyá tó wọ bí àpẹẹrẹ wọn bóyá mú tó pé obìnrin lè wọrú ẹ̀ wọ ìyàwó náà bàbá náà tún wọ bàbá ìyàwó bàbá ọkọ ẹ̀ pé kíláàsì náà nìyẹn náà so àwọn ènìyàn wọ́n kù kátàkà kíláàsì wọn lóòótọ́ ǹjẹ́ èsì kò sí láìpẹ́ níbi yẹn mọ́tòmátìkà bá ti láìsẹ̀ yẹn sí pé ok àwọn sisters báyìí ni ẹ pé ó lè fẹ́ bí nǹkan láàrin àwọn obìnrin tó lóbìnrin lóbìnrin ló mọ̀ jẹ́ yálà ó borí kò borí tó ti so èmi èmi rí wípé káwọn obìnrin má gbé yẹn wọlé tá bá ń ṣe náà sì nìyí wọn ò kó sínú ẹ̀ṣẹ̀ lókùgbà tí wọn bá ti ara wọn kúrò lọ́dẹ̀ ẹlòmí tí ó wọ dressing code náà lè lu etí ju ẹyọ kan lọ a sọ wa lẹ́ẹ̀kan pé ń dọ́nà bá kẹ obìnrin dẹ́sẹ́ láti irun orí obìnrin dé obìnrin àyè ẹ̀ṣọ́ ni tó bá wo obìnrin ó lè lu gbogbo etí ẹ̀ pátápátá kódà ó lè lu gbòmí pẹ̀lú wípé kò ní fi hàn síta ẹlẹ́ẹ̀kejì kò yí ṣe bí tí mẹ́díkálì wọ́n ní ó lè rí ìnira látàrí ẹwà obìnrin òyìnbó ọmọ ń lo ahá wọn ọmọ fi ẹni sórí àwọn ẹ̀rí ẹ̀kìnàgbè tọ́ngrin wọ́n fi sórí àwọn tó ti nígbà tí pàwọn dọ́kọ̀ máa ní pé eléyìí tó bá gbogbo ya yá ẹni yóò ní rọ́rọ̀ sọ dáadáa ẹ̀sọ́ àmúṣe léwà fún mi tó ẹlẹ́ṣọ́ ni wọ́n àwọn náà lẹ́ṣọ́ tó ti yé so tó bá yẹ pé a bá rí wípé ibi tí a fẹ́ fi ríǹgì sí ó máa kó nira bá ara wa kódà bó jẹ́ tí náà lóbìnrin fẹ́ lù sí tó sì rí pé ó máa kó nira bá etí tòun kó mọ́ ṣe mọ́ tó bá ti ní kó nira bá etí wa a lè ṣe ẹ̀rí ìyẹn lè ṣe tó bá tó bá lè lu ẹgbẹ́ rẹ̀ tó bá lè lu apá rẹ̀ tó bá lè lu ẹniwẹ̀ ẹ̀lá rẹ̀ tó bá lè lu lókùgbà tí ó bá ti ní kó nira bá tí ó sì lè fi yàn síta kò sí láì níbẹ̀ ti ẹwọ ẹwà àwọn obìnrin kẹgbẹ́ haram fóbìnrin mùsùlùmí láti máa fárun ìrojú ẹ̀díyèsí àyífà but àwọn obìnrin míì ṣe tí wọ́n ṣe obìnrin mùsùlùmí wọ́n kó sínú haram náà káwọ́ ọmọ ń fi irun support irun wọn àbí ìkínà tí máa ń gbé ẹ̀hẹ́ eh, eh, eh, eyelashes ọmọ ń fi sí eléyìí náà dá kí ló fà torí pé ó kó nira bójú àti ṣàlùwàlá wàhálà ni àti ṣàlùwàlá wàhálà ni ó jẹ bóbìnrin náà tó ti yé so eléyìí ó láì kó ti kó nira bóbìnrin dẹ́ àtẹ̀sí obìnrin ló fi jẹ́ haram àìjẹ́bẹ̀ obìnrin láfàá láti lè ṣẹ̀ṣọ́ tó ti yé ó láfàá láti lè ṣẹ̀ṣọ́ sí gbogbo oríkèríkè ara rẹ̀ pátápátá ó láfàá ní ẹ̀ṣọ́ ṣùgbọ́n mọ́jẹ̀mú ni pé ṣé kò ní kó nira bá rẹ̀ tí ó bá ti ní kó nira bá rẹ̀ then kò ní fi yàn sí ìta paint kóbìnrin tó paint ṣe kan náà ó lè ṣe tó sì ṣùgbọ́n tó bá ti fẹ́ kí irun tó bá ti fẹ́ ṣàlùwàlá yóò mọ fa kúrò tó sì yóò mọ ha kúrò tó bá ti kí irun tó kó tún tọ́ kó sí láì fi níbẹ̀ bẹ́ẹ̀ náà ni irú làálì nísìn paint náà lòun náà ṣùgbọ́n òun light òun lè fàyè gba omi wọlé tó bá sì lè wọlé lára page tàbá lò ká máa wùlẹ̀ fa àwọn tó bá lè fa ìgbà omi wọlé dandan agbọ́dọ̀ mú kúrò torí pé eléyìí yóò kó nira bá ẹ̀sìn wa kóbìnrin kó fi irunkúrun haramu ni ayé fi irunkúrun tẹ́tí èèwọ̀ ni ìyẹn tó bá jẹ́ irun irun irun tó mọ́ tẹ́tí irun tó mọ́ ayé fi kún irun ká má ti wà sọ irun tí ò mọ́ tó ti ẹ́sìn obìnrin àìlò bákanáà ọkùn náà kìí lò tó ti ẹ́sìn ṣùgbọ́n kí ló fún àwọn tó gbọ́dọ̀ ló ó ní pé nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ ìtànjẹ á tan àwọn èèyàn bí ẹgbẹ́ rẹ̀ pé ó máa ní irun mímọ́ pọ̀ àǹfààní kan nìyẹn ní ni ẹlẹ́ẹ̀kejì ó náà ni pé arábìnrin yìí ó ń tako ní tó jẹ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn tọ́lá náà bí ṣe léèwọ̀ fún wa but lábẹ́ eléyìí ṣùgbọ́n obìnrin tó bá dá sí wípé bóyá àrùn kan mú ó wá gbádùn àrùn yìí ọlọ́run wá kánà kí àrùn yìí kó kó gbogbo irun orí ẹ̀ lọ orí ẹ̀ wá ń dán ó ń dán gan nígbà tọkùnrin bá fárun wọn náà gbé sílá ká ìwọ àfà ṣé mọ́nì ẹ̀ gbé kò fẹ́ sísà tí ò ní lórí rárá torí ẹ̀ ń dán fún sísà yẹn tó ti yé àwa wá irun tó mọ́ àwọn irun tó mọ́ tó lè gbé sórí àwa tó fi mọ́ jẹ́ kí ọkọ̀ ló mọ ẹ̀mí ọmọ tutù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè gbé ìdánpè ní wíìgì àbí kí náà ń pè ẹ̀ ó lè gbé sórí tó bá wà nínú ilé any style kó ṣe lórí ẹ̀ ó lè gbé sórí àfóònà ọmọ so na lórí ó fẹ́ ilé ìfóbìnrin láti lè ṣe tó àsìkò gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ tàbẹ́ mú wá lálàyé ó pọ̀ àmàrà mú àwọn kan ìwà ní só ìpínlẹ̀ ẹ̀ṣọ́ fóbìnrin kò ní pé ó lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n èyí tó bá rí pé yóò tàlú ẹ̀sìn ẹ̀ àbí ó jẹ́ ìnira yóò àwọn ah, ní pẹ̀fún tí ẹ pé ó ní àkọ́wọ́ díẹ̀ ní tó ṣe lè lẹ́tọ̀ọ́ kí a máa lò wọ́n ní nípa pẹ̀fún tó ní àkọ́wọ́ tí ẹ pé díẹ̀ ní tó ṣe ilé ẹ̀kọ́ àpàtì síbù láti máa lò bákan náà ní pé aṣọ tí ó bá ní àwòrán àti aṣọ títẹ̀dì náà pé kí ni ẹ lè gbà ní ọ̀rẹ́ lórí àwọn ilé. Nam àfáà. Uh, tó ń kọ̀ fún àwọn ọmọ kán má lo ìjáàbù àbó ń kọ̀ fún àwọn ọmọ kán má múra ẹ̀sìn yorùbá wọ́n ní afẹ́fẹ́ ti fẹ́ àti nífòrò tí oòrùn bá ràn ní oòrùn kọjá tí yàn gbé lọ wò pé ṣóòrùn ti hàn alhamdulillah muhammad sallallahu alaihi wasallam ó ti wá ó ọlọ́run sì yóò kù láwùjọ wa mọ́ ta bá ní kọ́mọ kọ́mọ lo ìjáàbù kọ́mọ kọ́mọ lo jìlìbáàbù súnà òun lábẹ́bí tọ́ka sí lára ọmọ tó ti a rí pé oṣù tó fà tó ju apadà sí igbó apadà sí ìgbà tó dé bá àwọn àfáà lọ ẹ̀rí kí ẹ mọ nǹkan ó mọ́ lè lò ó kò tún wá nígbà tí ó tún wá lè lò ó ó tún wá ń tọ akọ àwọn tó ń lò wàláyà padà sí igbó ni ọlọ́run ní ìṣàdánwò wa wàláyà náà ṣẹlẹ̀ fún wa ẹni tó fẹ́ ìsìláàmù lẹ̀ ló ní ẹ̀sì ìsìláàmù ó ní ẹ̀sì kẹsì rí ẹwọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ ìsìláàmù tó sì mọ̀ ẹgbẹ́ tó ń sọ ikú rí bẹ́ẹ̀ ó la ó wọ àǹfààní kan láǹfààní ilé ayé wàláyà padà sí ìwúrí ọlọ́wọ́ ní fi kàn wá so jìdìbáàm hijab tán máa ń lò á rí pé àmì ẹ̀sìn ni àmì ẹ̀sìn ẹ̀rí àmì ẹ̀sìn láìsí ó dàbí ìrun ni táà bá rínu kẹ́nìkan kínu kìí ṣe mùsùlùmí obìnrin tí ò lo hijabu ó tọ́ka obìnrin náà kìí ṣe mùsùlùmí láìsí èméjì na a súnmọ́ tánká tó mọ̀ pé mùsùlùmí ni ṣùgbọ́n obìnrin tàbí tó lò jáàbù kódà kó mọ́ jẹ mùsùlùmí gan ó ti fi àmì ẹ̀sìn islam wọn tó ti a súnmọ́ tánká mọ̀ pé eh, fi yàn yìí àmì ẹ̀sìn ni tó ti kò sí tíra kan tó tako alkùránì kò tako àdísì tako afáà kan ò tako ẹ eh, nílẹ̀ Yorùbá nílẹ̀ ọya máa ń wégélì nílẹ̀ Yorùbá náà sọ àṣọ́tẹ̀sùn tàbá sọ ìbóòrù eh, ẹ̀sì ló gbé ẹwà tó àìtó ìmáàlì ní mú wọn lo nígbà àbí àìrí àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó wà lo wọ́n fi borí àti ọrùn wọ́n fi pè ní ìborùn kò bu àwọn tó kó dé nínú kùránì tó nínú kùránì ọlọ́rọ̀ kéré jù jam àjùnú ìyẹn ni ìsàlẹ̀ ìgbà ìsàlẹ̀ wọn yóò wà lẹ̀ tó ti ẹran fi kódà bọ́n lè lọ èdè oníyàwó ibi tí nǹkan yí wọn dé nìyẹn tí wọ́n sì ríyàn tí ó ṣàlàyé lọ síwájú fún wọn wọ́n bá lọ́wọ́ ọba lò pẹ̀lú bí ẹ̀kọ́ àti ìmánì wọ́n ṣe tó nígbà náà but alhamdulillah èyí tó tún lè mú rọrùn wá àti àlékún ẹ̀kọ́ fún wa òun ni kọ́dá sípò tó wáyé pé rùbọrùn yẹn tá ń lò yẹn wọ́n bá jẹ́ kó tóbi dáadáa tí ó sì ní kìí ṣe ìborùn wọ́n á lò á wá dà gẹ́gẹ́ bí bá a ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan tí ó bo orí á bo ọrùn á dẹ̀ mọ́ ìsàlẹ̀ ti kankan wallahi ó tó fún mi tó ti yé náà kí wá ṣe pé yóò débi ọtụ yóò fún ẹ̀ yóò máa tú yìí bí nira kò sẹ́ni tí ó mọ̀ ṣe ìyẹn ni báwọn obìnrin ṣe múra wọn jáàbù tí wọ́n ń ta kéékèèké tí ò dúpọ̀ nǹkan sílẹ̀ márùn lọ wọ́n ń ta káàkiri táwọn kéékèèké ń lò yìí sì kò sí wàhálà nínú wọ́n ti ran ìgbóòrùn yìí náà ni wọ́n rán papọ̀ mọ́ra wọn ẹ̀ẹ́dẹ̀ gbò ọ̀bẹ tẹ́bá ti gbé ọ̀bẹ ẹ̀yìn wàhálà pé ó ń tú ẹ̀rùfúwé ẹ̀sùn wàhálà yẹ so kẹ́lẹ̀ kan máa wá tako yẹn àrùgbẹ́ ni ẹ ń tako oòrùn pé oòrùn ò mú bẹ́ẹ̀ lòrùn sì jáde so lẹ́yìn kìí ṣe tí ẹ mọ́ pẹ̀lú rí ẹ̀ so àfáà kan ò ní tako tẹ́bá wọlé ẹ wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ìyàwó àfà ẹ̀rì àti ìyàwó brọ́dà tẹ́ pé kìí ṣe àfà tí è ṣe ọmọ kéwù ìyàwó brọ́dà ẹ̀sìn hàn lára ẹ̀ jùlọ ẹ̀sìn ó hàn lára ẹ̀ jùlọ pélébélé àfà tó sí ìyàwó wọn kìí borí kìí borí yóò rúṣọ mọ́yà náà ni kò sí kan sì ni wọn àwọn ọmọ àìmọye àìmọye àìmọye tó ti so káwà mọ́ wò yẹn tó ti yé nítọ́lọ́wọ́ bá pé nu wọn náà kó tún ní kálukú wa ṣe kó mú ní kálukú wa dúró ká dúró tí tó jẹ́ òfin ẹ̀sìn na alcohol tí ó ń bẹ nínú perfume perfume tó bá ní alcohol ṣá lè lò àbá lè lò tó bá yẹ pé òǹdíwọ̀n ẹ̀ bá kéré tó bá kéré tó ti yé ní tó lékè ní pé a lè lò tó sì jásí pé tá a bá lò tá a bá fi sára kò ní máa rún alcohol lára wa ojú ò ní máa rún lára wa tí ó bá ti máa rún ọtí adásí pé alcohol pọ̀ ń bẹ nìyẹn kí ló fà òun náà ni pé àkọ́kọ́ alcohol kìí ṣe ẹ̀gbin in tó mọ́ ni mú mú rẹ̀ lọ́nà bá ṣe léwọ̀ fún ayé mú nígbàtí ara wá yá ayé sì mú nígbàtí ara wọn ò yá tó sí ayé mú lásìkò méjèèjì yìí ìgbàtá lè mú o nígbà tí ìnira bá dé báyàn táàrí táà fẹ́ mú bẹ́ à ń jẹun ní rẹ́sọ́rántì kan wọ́n fún wa ní orí ẹja láwá jẹ́ ìgbẹ́jẹ́ bá háwa lọ́nà fún ah, ah, ah. a sì rẹ́ nìkan ní tébù kejì torí tébù tó máa ti mọ́ tí ayé jẹun lórí ẹ̀ tébù kejì láti mú tí ìyẹn mú búdà mú gbogbo lọ́wọ́ kágbà lọ́wẹ́ aláyédá kábi túù ẹ̀rì ọtí ò sí nípa wá tó ní tọ́lọ̀ bá ni tó ti yé ẹ̀yípa ti fẹ́ kú ká má bàa kú ẹ̀ fún ń tá a mọ̀ wípé ọtí lè bí abùkátà rẹ̀ ó lè dá wa

tí ó fi jíjẹ̀jẹ́ di òbí àwọn ọgbọ̀ mọ́ ó sì lè mọ́ torí àárẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọlọ́run ló mú wá ọlọ́run ló sì mú lọ tó ọtí kò lè jẹ́wọ́sàn fún wa abadan kò lè jẹ́wọ́sàn ìrújú ẹlòmíà ní but spirit tán máa ń lò nǹkan ẹ pé alcohol 99% spirit alcohol ni spirit yẹn kọ́ spirit ogun lóòtọ́ alcohol ni spirit yẹn ṣe ìwòsàn abẹ́rẹ́ nìkan tí egbò wà lẹ́sẹ̀ wọ́n ni tó máa fi spirit sí tó fi sàn irọ́ o wọ́n máa fi spirit fọ ọyún nìní ìyẹn ni omi egbò tó bá sọ wá fọ́nù tán ó wà ìṣẹ́ wá fi ìwòsàn sí kìí ṣe ìwòsàn rárá tó ti yé ọ̀rọ̀ Ọlọ́run bò so irú perfume bẹ́ẹ̀ tàbá rí pé tàbá fi sára kò wa kò ní ohun wa a lè lò ó máa gan bẹ́ẹ̀ náà ni tó bá nínú nǹkan jíjẹ a lè jẹ torí pé kò ní pa wá bóyá 0.5% àbí 10% olówó àbẹ́ bíi kéèkì bíi biskit àwọn kan wọ̀nyí bíi parasama àwọn òkúta ń lò alcohol wà bẹ́ ṣùgbọ́n pàṣẹ́tẹ́jẹ kéré gan tó ti yé débi pé ta bá lò àtẹnumọ́pá ń lò pé àní tó wọ́n fi preserve ẹni fún ẹ̀mí ẹ̀ kó lè bá lè gùn ìgbà tó fi expire àìjẹ́ bẹ́ẹ̀ ní tí wọ́n ti mìpọ̀ mọ́ra wọn yìí kò ní jẹ́ kí ní ìkódíjọ́ kejì ṣùgbọ́n àtàrà tí wọ́n fi sí agẹ́gẹ́ ní ẹ̀kọ́ gùn tó yẹ ló fàtàrà sí pé a lè lò fún àwọn ìdíwọ̀n yìí tó bá pé àwọn kan báyìí ló bá wà bẹ́ẹ̀ mọ́ tó bá pé tó bá ní lájá percentage nínú àwọn ingredient náà fi ṣe haram ni fún mùsùlùmí àgbọ̀rọ̀ débẹ̀ nam hmm? nam fitted aṣọ tó bá tight ṣáà lè wọ́ àbá lè wọ́ àlè wọ́ pátá ìṣe bèbí tó ti yé nínú ìmọ́jẹ̀mú ìmúra oní pé musulmi yálà ọkùnrin àbóbìnrin ni a aṣọ tí ó so ṣépù wa àwọn àrípá ah, bẹ́ni ṣe tí ní ọ̀nà ni tó bá ti ní tó tóbi ó bọ̀nà rẹ̀ láṣìírí àìwọ̀sọ tó bá tight tí ó jímọ̀ gbẹ̀yìn tó gbẹ̀yìn Ramadan gbogbo alamọ́ in tí àwọn èèyàn máa ń ṣe ní jímọ̀ gbẹ̀yìn ní ìmọ̀ bó ṣe rí ní island ní o ṣùgbọ́n ní country tí wà lọ́run yẹn la ilaha illallah wọ́n pàtàkì ẹjú ìrun ọ̀ràn yẹn lọ wọ́n ní jímọ̀ tó gbẹ̀yìn pé náfílà kan bẹ kánábì àmìmọ̀ ẹ̀lẹ́fìlà àrákà méjì pítà bá yẹ pé gbogbo àwọn àṣìṣe wá nínú oṣù Ramadan ọlọ́run parẹ́ fún wa ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o ànábì ò sọ bẹ́ẹ̀ o tábọ́yé ká má bá wọn yàn án ní tá a lè ṣe àwọn kùdìẹ̀kùdìẹ tó wáyé lọ́sàn-án àwẹ̀ nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn ìwò tí ò wà fún nìyẹn kò sí náfìlà kankan tó ti àwẹ̀ ò tí ìtàn ẹlùmí o mọ̀ balada àwẹ̀ rẹ̀ jẹ́ anábìlì mọ́lẹ̀ yàdá qawla zoor wal amala bi ẹni tí ìbá fi ìwà èké ìṣesí èké ìṣesí irọ́ ìwà irọ́ kìí ṣe ká parọ́ nìkan ká ṣe àdádálẹ̀ tánàbí òfilẹ̀ ká lẹ́mọ̀nàbí irọ́ ni lẹ́nu irọ́ ni ní ṣíṣe ó lẹ́ni tó bá fi àwọn kan wọ̀nyílẹ̀ onífàálẹ́sẹ̀lẹ̀ láì hajjá àyádọ̀ ṣàrábàhú eh, tọ̀hámọ̀wọ̀ ṣàrábàhú ó dá Ọlọ́run bó tí ó fi àìjẹ àìmú rẹ̀ Ọlọ́run bó ní tí ó fi ṣe so irun àbí ìjọsìn tí ó bá ti lẹ́sẹ̀ lẹ̀ àìṣe nínú ààwẹ̀ ẹ̀kọ́ sì ni ẹ̀fún agbélẹ́yà ààwẹ̀ náà àgbọ̀dọ̀ ṣe so náfìlà tí wọ́n yàn ní jímọ̀ gbẹ̀yìn ó ṣe fẹ́ gbé jímọ̀ tó ń bọ̀ yìí olóòjẹ́ jímọ̀ gbẹ̀yìn àgbọ̀dọ̀ bá wọn yàn án tó ti yé àgbọ̀dọ̀ bá wọn yàn eléyìí nínú ìkàkúsìn ni dẹ́n gbólóhùn pé agbàwẹ̀ mọ́kàṣámú kò láwẹ̀ Ọlọ́run bó sọ bẹ́ẹ̀ o

subhanallah so ta bá ń kírun ta bá ń gba àwẹ̀ a máa kírun wákàtí márùn-ún náà ọlọ́run ọba ó lè wo àṣẹ ìgbìyànjú bóyá wẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí lóbìnrin yẹ pé òun náà ó borí ó ṣe gbẹ ó wá ṣe bẹ́ẹ̀ ṣe ṣe wọn wá ṣe wà ní ìgbìyànjú ó ṣe ṣìnà yẹn ó fi wá jáde láyé tí ọlọ́run bá lè wo ìgbìyànjú yẹn ó fi ṣàforíjì fún ẹni bẹ́ẹ̀ ìjìyàwó. nam ìyẹn gẹ́gẹ́ bí bèrè ṣùgbọ́n ní ṣókí abẹ́ mọ̀sí ọlọ́run ni ó wà kí náà pé mọ̀sí yà ni pé ìdọ́lọ́run bá fẹ́ ní ó decide lórí kán rí kán ṣe nínú náà tó bá wá yá àwọn ayọ kúrò látara ìgbìyànjú tó ń sọ ìgbàgbọ́ tó wà lórí ọkàn rẹ̀ ọlọ́run yọ kúrò nínú náà á fi sínú omi ìṣẹ̀mí àwọn afẹ́ṣúnlá ìjẹ́nà gbèsè yẹ̀lẹ́gbọ́pọ̀ ní wọ́n ìjẹ́nà láti bẹ̀rẹ̀ látara ṣìnà ọjọ́ kan tó ṣe ṣìnà ọjọ́ subhanallah tó bá sì wọ ọlọ́run sí ní ọlọ́run lè yá fi rẹ̀ tó bá wọ ọlọ́run lè yá tó so ẹni tó kó máa retí either plus or minus ṣùgbọ́n tẹ́ni yẹn fúnra ara rẹ̀ ó tó kúrò láyé ó ṣe táọ́bà lórí ẹ̀ ó tọrọ tútúbá lórí ẹ̀ ó banújẹ́ lórí tó ṣe kò sì padà síbẹ̀ mọ́ ọlọ́run bá máa gba tútúbá mùsùlùmí tó bá ṣe tútúbá lọ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ tó sì padà síbẹ̀ mọ́ ọlọ́run yà fi rẹ̀ tó òun náà wọ àjẹ́nà ní ìbẹ̀rẹ̀ ọjọ́ táwọn mùsùlùmí bá ń yálà ọtí múmu ni sìgá múmu ni igbó múmu ni ìpààyàn ni ẹ̀ṣìná ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá jésù kìí ṣẹbọ o ẹbọ ń ba nǹkan jẹ́ ni o ẹbọ máa ba gbogbo ẹ̀jẹ́ ni ẹni tí o máa ṣe tútú bá kúrò níbi àwọn nǹkan wọ̀nyí tó fi kú ọlọ́run lè fi ìyà jẹ ó sì lè máa fi ìyà jẹ bákan méjì ni náà. ìjọba ìbéèrè àwọn obìnrin mùsùlùmí káwé ṣe ìyàwó wọ́n máa ń da àwọn ojú wọ́n sì tàbí ọ̀dọ́ èyí tó kí ni ìdájọ́ ilé dé pé wọ́n máa di nẹ́ẹ̀tì báyìí wọ́n máa wà lójú ètò máa fi jáde wọ́n mú ọ jáde ṣùgbọ́n wọ́n ń ṣe ẹ̀tí ó lo ọmọ rẹ̀ ń gbà kí wọ́n sàrà ilé ilé bàbá náà níbi ìjọba ìmọ̀ da kíní bojú wọ́n fi bojú ìyàwó àṣà Yorùbá ni kí jẹ́ Islam so àṣà ìtàn rẹ̀ ní sí ni tó ráwọn ò rí pé à ń tanra wa lẹ́kọ̀ọ́ kan wọn ò rí ní aburú ṣùgbọ́n ká tanra wa ẹ̀sìn islam ó ṣe ní èèwọ̀ ayé tanra wa mo wá sílé yìí mo wá fẹ́ àwọ̀ nígbàtẹ́ mú yẹn ní ẹjáde wa ló bá di àbúrò ìyàwó ló bá mú wa àà pálapàla lélẹ̀ yìí tó sì yé sí so àṣà yorùbá ni a ti máa ń ṣe báyìí máa ń ṣe nígbàtí wọ́n bá fẹ́ kọ islam ẹni bá fẹ́ fẹ́ ọmọ yín ẹni tó fẹ́fẹ́ náà ní kẹ́ mú wá tó sì yé kan bó lójú ẹ̀dà lójú ẹni fẹ́fẹ́ náà ní kẹ́ mú wá ìdábò lójú yẹ kékeré nìyẹn ṣùgbọ́n ṣe ní fẹ́ wá tọrọ ni òní wọ́n dábò lójú wọ́n bá dábò lójú ní oṣù moto nígbà tí ara mọ́tò ni tó wá daṣọ bù lára nígbà bá sì já aṣọ ara rẹ̀ aṣàpá mọ́tò a bá mẹ́ ṣùgbọ́n ká wá já aṣọ ara mọ́tò wáyé mọ́tò àlòkù ló wà ń àbí kìí ṣe toyota la fẹ́ rà ẹjọ́ wáyé pé ìyàwó náà bá dá kíníbò lójú kò sí láìpín níbẹ̀ ìyàn ẹ̀sì islam tako yẹn tó ti yé torí pé kíyàwó jáde gan síta tó ti yé kìí ṣe ọ̀ràn yàn kìí ṣe ọ̀ràn yàn kíyàwó jáde pẹ̀tí wáyé pé ìyàwó náà bá dá kíníbò lójú kò sí láìpín níbẹ̀ wọ́n ti fi pọ́n lé ni àmọ́ ọkọ tó mọ̀ pé ìyàwó òun kò kí ń bojú ìyàwó fún báyìí ni ó ṣí yẹni before akídù lásán o kún tó sọ pé àwọn fún níyàwó ní ẹ̀dàkọ̀ẹ́jọ́ o ẹni tẹ́ ìdákẹ́ níbò lójú ẹjẹ́ kí n mọ̀ náà ok onáni onáni nọ́dọ́rù tó yẹ kó ṣe kó tútù nọ́dọ́rù yẹ ṣe ni wọ́n fún wọ́n padà akídù tọ́kọ̀ ní ẹ̀yàmọ̀ mọ̀lọ́ náà bá ṣe mẹ́rin ah ó wáyìí kó má bàa wáyé so kó ṣí ojú before akídù fèrè tí ò bá dẹ̀ ṣojú ẹ̀ fún akíndù pẹ́pẹ́ lẹ́yìn akíndù padà wá sí ojú wá rí pé ní tóun béèrè fún kọ́ ni wọ́n fóun kó dá ọjà yẹn padà kó dá padà kó lóun rà mọ́ tó bá sì fẹ́ rà kó mọ̀ rà lọ bẹ́ẹ̀ islam fi níbẹ̀ nílẹ̀ islam náà níjà lè fi òru káfi òru káfi kúrun káfi sí irun ọ̀rọ̀ pọ̀ lórí lọ́dọ̀ àwọn onímọ̀ ṣùgbọ́n ní ṣókí torí àsìkò ní pé kò sí láì fi níbẹ̀ a lè fi òwú tó ti lára ẹ̀ náà níbi rọ́bà ìká fi kó irun wa ní àwọn obìnrin síláìfì níbẹ̀ ìjẹ́sìn irun ní tọ́lọ̀wọ̀n bá tó ṣe ní èèwọ̀ irun so òwú èṣe irun kí náà sí pé rọ́bà onáà kí ṣe irun so ẹnta ẹni tó bá sì rí òwú ní orí wa nínú àwọn obìnrin ní àbí rọ́bà òun mọ́ ẹgbẹ́ wa so ìyẹn làwọn àfáà mi wọ́n èmi náà sì rí láì gbẹ̀ náà náà. sọ́rọ́ ẹjọ́ ó dá lórí last ten days of the Ramadan lórí pé tajud yíyọ ìpè ṣé tábà lọ kí ní jọ̀mọ́ lọ́jọ́ àmàìtì ọ̀nà àjọ́àtì ọ̀nà sọ́ọ̀ wípé ṣe ọlọ́mà àgbà lọ́wọ́ wa àti àwa youth a máa ń bí ní gbòòrè alẹ́ ọ̀dì bí a ti Ramadan bá di twenty one twenty three twenty five àti pàjẹ́ torí nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ pé anábì Muhammad sallallahu alaihi wasallam ó rí ẹ̀là láti ìtọ́jú ní twenty seven ibi ṣe àwọn alẹ́ dúró lórí yẹn lọ kò bẹ́ẹ̀ afẹ́ṣe bóyá ká máa dúró lórí alẹ́ ọ̀jì àti ẹ̀yẹ tó dẹ̀ tó wà lábẹ́ náà wípé obìnrin tó jọ́ ọmọ kékeré nínú àwọn ọba pé ṣé àyè tó ń fún un sí ìrànlá tó ń yọ àti jẹ́sí wíwọ̀ báwa ìbéèrè ìdínkù jẹ́sí wíwọ̀ kò dá àdìsọmọ́rọ̀ kò dá ká fi irunkúrun fún àwọn ọmọ ìyẹn náà dá torí pé kò dá fún àgbàlagbà tó ti àgbàlagbà ní ó ṣe fún wọn àgbàlagbà yẹn ó wọ́n ọmọ ẹ lọ́wọ́ lórí ìbàjẹ́ pẹ̀lẹ́ pọ́lọ́rọ̀ bò ní kọ̀ bàjẹ́ lẹ̀ fọ́mọ nígbà tí àwọn ọmọ ìgbèrè yí ògógóró mu tó ti kò lẹ́ṣẹ̀ o ẹni tó fún yóò gbẹ̀ṣẹ̀ so haramu ní fẹ́ni tó ṣe so tó bá jára mú fẹ́ni tó ṣe láti lè ṣe adájú pé eh, ẹni tó fẹ́ ṣe fún láǹfààní láti jẹ́ pé kó ṣe fún tó ti na alóòrọ̀ tahajjud ní um, mẹ́wàá gbẹ̀yìn Ramadan kò sí ìyàtọ̀ nínú ìyí tí anábì sallallahu alaihi wasallam tí ìrun tó mọ́ ń kí ní àwọn òru Ramadan sí àwọn èyí tó mọ́ ń kí ní mẹ́wàá àgbẹ̀ ìkù sí yàtọ̀ mẹ́ níbàmú sí ìrun tó ti yé wọ́n ní kí kí ju mọ́kànlá àbí mẹ́tàlá lọ anábí kí jù bẹ́ẹ̀ lọ náà àwọn àfáà ṣe lára ìdókù jẹ̀dá sí pé a tún lè lékún àrínà àwọn àfáà tọ́gbà ìpẹ́ a lè ṣùgbọ́n àlékún wá lékún káwá fi mọ́ lórí mẹ́wàá gbẹ̀yìn ìyẹn mọ́ bọ́ síbi abẹ́ àdádálẹ̀ yóò máa wọn ẹ̀kọ́ láwọn kí irun òru last 10 days last 10 nights wọ́n kí wọ́n kí yáka 100 rárá eléyìí ò ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn Islam ẹ̀rí kúrẹ́ pé ní àwọn òru tó jẹ́ òru gbẹ̀yìn yìí a máa ń lékún iṣẹ́ orí gan ìjọsìn gan fọ́lọ̀ ṣùgbọ́n lèmí ìtura sí pé ó máa ń kí tàràwí already wọ́n tó ń kí tàràwí already ó ti ń ṣiṣẹ́ ìjọsìn kan nìyẹn tó bá jí lóru pé ó ti fẹ́ mú kíní wá ó ní ìdìpò ulẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ ibì kan káàkiri torí pé láàrin bí rẹ̀ ni àdádálẹ̀ ti máa wọlé àwọn kan ní special last ten days ó wà aṣọ báyìí ní kí mọ́ bọ̀ wá báyìí kẹ́sí mọ́ no eléyìí àdádálẹ̀ ó mọ̀ wọ́ bákaná áàsìlá àmọ́ làbọ̀ ara ọlọ́run tọ́lọ́wọ́ bó làbọ̀ wọn lọ́rùn lábẹ́ eléyìí kí là ń wá aláwọn alẹ́ látùlù kọdìrí lè látùlù kọdìrí lóòótọ́ ó ẹgbàwá kan fẹ́ rin ilẹ̀ pánábì sàlọ̀sálá ó ẹnúfẹ́ kò lórí ẹ̀ láàrin àwọn sọ̀hábà ó fẹ́ ìfìnlẹ̀ pé 27th today 27th night òun ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹnu àwọn afáṣùkò lórí wípé rárá o ká má fi mọ ká mọ wa tó pé 27th night nìkan nílẹ̀ 29th náà nílẹ̀ ló ti 27th nílẹ̀ nìkan 29th nílẹ̀ nìkan àwọn afáà ní ókè sí Ramadan sí Ramadan ó máa ń yàtọ̀ ìgbà míì 21st ìgbà míì 23rd ìgbà míì 25th ìgbà 27th ìgbà 29th so a mọ̀ wá dáàmù so tó bá rí pé àti lè kí tàràwí wa àbí ká jí lóru ká ka al ká bẹ́lọ́un kò ní rọ̀ wá lọ́rùn dáadáa tó ti ẹ́sì ká mú àwọn all days ká mú tó ti yé tàbárí pé ẹ̀nà òtún rọrùn ká mú 27th àti 29th tí ẹ̀nà bá wá rọrùn ká mú 27th tó ti yé ká mú 27th ká mú yẹ bó tó yẹ pé ká gbìyànjú pé rẹ̀ pé kò sí mùsùlùmí kan tó bá fi lè kí má gírí tí ò bá lè látòlùkọ́dìrì lẹ́yìn látòlùkọ́dìrì bẹ̀rẹ̀

pàtí ẹ̀ṣẹ̀ ẹ̀kẹ́ wọ́n ti ta fi lọ sùn àwọn àrọ̀sùnmẹ́ àwọn ajílá ṣùgbà wallahi àbálé látún lè kọdírí so ẹni tó sùn kí oòrùn tó wọ̀ ó wá jí lẹ́yìn ìgbà tí alfajari ti yọ ẹni ẹni ó mísì lẹ́yìn látún lè kọdírí tó ti yé so káwà torí pé bóyá afẹ́ àwọn wá lẹ́yìn ẹlòmí ìtìkáfù ó sọ́dọ̀ rìn ẹ̀lẹ́ lórí ó sọ́dọ̀ rìn ẹ̀lẹ́ lórí wẹ́ à ah, nọ́mbà máa mi ah mo ti dìlítì ẹ ah mi fẹ́ kó pè mí rárá dáàdì mi ah kí yẹ sí pè ọ ọ̀ràn yẹn ni ìtì káàbù súnà ni ẹwà gbọ́yé ẹlòmíì ó yẹ kó máa kó tó máa gbọ́wà sí sí a ah wọn eh, ò gbọ́wà sí mọ́ mẹ́wàá yìí sẹ́ ìtìkà ah tí ó mọ̀ pé wá sí gbígbọ́ gan-an ìjọ́sìn ni kódà wá sí gbọ́gán lè jọ ọ̀ràn yẹn lẹ́rú ju ìtìkà fún lọ ìtìkà bèèrè ṣe ọ̀ràn yẹn lọ́dọ̀ àwọn àfáà kìí ṣe ọ̀rọ̀ ẹnìká sí ìtìkáf súnnà ni ó dáa ká ṣe àmọ́ká ní ẹ̀kọ́ ẹ̀ àwọn tó bá fẹ́ ṣe ìtìkáf ní tó wá jẹ́ ọ̀rọ̀ èèyàn léwa lórí àwa gbélẹ̀ e rárá yẹn làwọn àfáà fi máa ń sọ pé tí ọ̀rọ̀ èèyàn kan bá ṣẹlẹ̀ nínú àwọn bùkátà wa ká já ìtìkáf wa ajá yára ẹ pé ọ àjàdí ana mọ́mí a láti jọ yẹ kẹ́ ti gbọ́ súnà yìí náà àà pẹ́kọ̀ yìí ti káàpù lọ́wọ́ o gbọ́ ọ̀kan yóò súnà gangan ní tí yà rẹ̀ ṣe tó ti agbọ́dọ̀ gbá wọn kan wọ̀nyí yé tó ká má torí pé last ten nights tó ti tí anẹ́sànlá anábì a mọ́ ṣe gbìyànjú púpọ̀ ó sì encourage wa bẹ́ẹ̀ ká má torí ẹ̀ ká má lọ kó sínú àwọn àdáadáalẹ̀ ìrun tí wọ́n mọ̀ gbé kalẹ̀ wọ́n ní àwọn kan ndésì àbáwọn tí wọ́n nìkan gbómi wá pure water àbáwọn ní ókè aṣọ fún níkẹ́ ẹwọ̀ àbí pupa níkẹ́ ẹwọ̀ èwo tó náà ẹ́ white gbogbo eléyìí ma ṣe tí ó ba àwọn ẹrẹ jẹ́ tó bá mọ̀ pé kò síbi tó ti kí ju àwọn àyè yìí lọ jókòó lè rẹ kó kí ìrun rẹ nínú yàrá rẹ ká bẹ́ẹ̀ sì ni kò yé wọn ni àwọn ẹni tí ò ní problem jù láyé bá ń bẹ lábẹ́ ọkọ̀ ọkọ̀ ní mọ̀ gbọ́ bùkátà bọ́ ń bẹ lábẹ́ àbá àbá náà gbọ́ bùkátà àwọn ẹni tí mọ̀ fojú àánú wò wọ́n obìnrin ọlọ́run kẹwọn pọ̀ so obìnrin kóbìnrin kírun lé ó lóore jù mọ́ mọ́lìkì tààsọ pàǹtẹ̀lẹ̀ ní nàìjíríà ẹgbẹ́ mọ́lìkì ó gba ìrún aṣámúrà papọ̀ kò fọwọ́ sí i olóhun bá tó ohun tó bá ń kí bíbí àlọ́jọ́dọ̀ bọ́ mọ́lìkì ṣùgbọ́n láìsí ìméjì ó lẹ̀ nínú súnnà bẹ́ẹ̀ pánàbí kì bẹ́ẹ̀ ó mọ́rù sí iye kíkí rẹ̀ ṣùgbọ́n mọ́lìkì ní òun ò fara mọ́ torí pé anábì kí fúnjọ́ mẹ́ta kò dẹ̀ kí mọ́ ẹ̀hẹ́n súnnà anábì tó bá kí kí ní yàrá rẹ̀ ni tó dábà kí jẹ̀mọ́ náà káwò tá ti fẹ́ kí lẹ́nà àwọn obìnrin kí wọ́n kí ń lé ó lọ́lá fún wọn ju kí wọ́n kí papọ̀ lọ kan lọ kí mọ́síláṣí lọ ní ìfòtò àdúgbò àwọn lọ bí àsàlátù kan wọ́n lọ yan náfílà kan lóòrù fún ìmọ̀ nìkan gbégbá wá bàbò wá eléyìí ní náfílà bẹ̀ àyè lọ ọbẹ̀ ọ̀nà ẹgbómi wá ọ̀nà ẹmú ankásìpì wáìtì wá ọ̀nà aṣọ báyìí ní kẹwọ wá ẹmọ́ débẹ̀ o ṣẹ́ni tí wọ́n ní kẹ mú wá yẹn àlùjọ̀nú ló dictate ẹ̀ fún wọn ń dáàmọ̀ nìyẹn àlùjọ̀nú ló sọ fún wọn kán mú wá wọ́n ṣe ní ká mú mi wá ọ̀hún ṣe ní ká mú súbù dání tó ti wọ́n ti ní ká mọ́ kásìkù wá àwọn ti ní ká mọ́ gbẹ́dá wá wọ́n ti ní ká wọ wáìtì wá àwọn ti ní ká wọ green wá àbọ́ ní ká mú yí wá pẹ́lẹ́tà pálí st louis dání pálí ṣúgà so ìdá ní ká mú wá yẹn àlùjọ̀nú ló dictate ẹ̀ fún wọn gààrí náfílà gààrí tíra nìyẹn ká má bá wọn lọ ká má bá wọn lọ ilé yóò dáa fún itikaf ní haram ní maka ní madina tó tó bá sì wọ olùlọ Baitul Maqdis mọ́síláṣí wa tó wà mẹ́ kò sí ètìká fún mẹ́ tó ti èsì tó bá lówó lọ́wọ́ dáadáa tó bá ti ẹ̀ ní ètìká fún wọn tọ́dún sí káàkiri gba àwọn mọ́síláṣí tó mọ̀ yẹn náfílà náfílà súnnà ní o náfílà súnnà tí èsì náfílà bídíà tó kàkẹsẹ̀ gọ́gọ́gẹ́ àbẹ́mọ̀ yọ tó mọ̀ kí nínú omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn àdádá láàrí láwọn àsìkò yìí tó rá sí pé a fi ọwọ́ ara wa àwẹ̀ táwọn gbá a mọ̀ fi ọwọ́ ara wa a mọ̀ balada wa jẹ́ eléyìí ká ṣọ́ra dáadáa ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó gbà ní jẹ́sì fún wa àwọn ní àsìkòrún àsìkòrún báyìí irun àsùbá ó wà ní 5:25 ìyẹn ni alfajari táàrí jẹun táàrí jẹun mọ́ táàdánú dúró 5:25 ni olórinlẹ̀ bí ẹ̀ bá mọ́ owó tó bá wókè yóò ṣàkíyèsí ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni irun zuri ago kan 10 minutes to 1 òun ló wọlé irun asiri 4:25 òun ló wọlé 425 àbí no 425 eh, yes asiri 425 olówọlé ní táwọn gbogbo ẹ̀yìn mangribi tóòrùn bá ti wọ̀ gbogbo alamọ́ tó ń pè ní oòrùn abọ́ oòrùn yẹn táà bá ti rí mọ́ kì í ṣe pé ti ilé ọ́sí ẹ blọ́ọ̀kù táàrí mọ́ tó ti wọlé tó bá ti lè wọlé mangribi ti wọlé àsìkò tó wọlé ilé ìfẹ́ sọ àsìkò mangribi fún yàn torí gbọ́lá lè mọ́ torí pé ó mọ́ yàtọ̀ ìgbésìbọ̀ 7 03704 ní tí mo observe sí ìtẹ́sìn kódà tàbí ìtẹ̀sí lọ́wọ́ gan a máa rán àwọn bọ́rá sí wọn lọ wòye ẹgbùn bá ẹgbùn bá ẹlọ́wọ́ ẹlọ́wọ́ títì gbogbo àkọ́bá ìlú ẹka ní kàkún sí mo kéwú mi kéwú mo kàí mi kàwé kò kàn á máa mọ́ á máa mọ́ á máa wí á máa wí á máa mọ́ àwọn àsìkò orin kódà náà ibi tó yí ó ṣàlàyé fún wa òun ó mọ ọkọ òsì mọ́ ká tó tó fún wa ní ìtọ́ka sáàfì máa wà àsìkò orin yìí tí gbogbo wa lè fi dá nǹkan mọ́ ni then ìṣáì tí mọ́gírì bá wọlé agbóòrùn yẹn táà bá ti rí mọ́ a fi pupa rẹ́súrẹ́sú sílẹ̀ ní tán pè ní red twilight pupa rẹ́súrẹ́sú yẹn lókùnbà tí parí sílẹ̀ bá sí lè wà ń bẹ̀ a sì wà ní àsìkò mọ́gíríbì tó ti yé náà tí a bá ti wá rí pupa rẹ́súrẹ́sú yẹn mọ́ funfun rẹ́súrẹ́sú wá wá wọlé wọ́n pè ní white twilight ìṣáyìwọlé tẹ́ gbóṣù ìṣẹ̀lẹ̀ ní mọ́gíríbì yẹn bẹ́ẹ̀ lè tí wọ́n ṣe lásìkò fájìlì náà tí a bá ti mọmọ́ gírígbà àti ìṣá ìwò dáadáa àti rí fájúrì yóò rọ̀lọ́rùn dáadáa bákan náà nìṣe sí wọn dé sí rẹ́ pé funfun rẹ́súrẹ́sú yóò ọkọ̀ jáde tó ti yé àbí pupa rẹ́súrẹ́sú tí a gbé yóò ọkọ̀ jáde òun á gbéra báyìí ibi táwọn dájú kọ kíbla wa á lọ sókè báyìí òun là ń pè ní alfajuru alkezi fájú tó ń parọ́ nìyẹn tó ti yé ṣùgbọ́n ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ni wípé eléyìí ìkejì tó gbéra tó wá báyìí táà fi kínu táà fi jẹsàrí mọ́ tó ń bá jọ báyìí a mọ́ funfun ni yóò mọ́ funfun lọ ni tó pé ó funfun tó jáde látara pupa ni ló ti yẹ́sìn á jáde látara so ìyẹn nìyẹn bọ́tí elékejì àkọ́kọ́ tó ń gbéra báyìí tó ń bá gbéra ní pupa ẹ̀ẹ́kàn rí pé a kàn parẹ́ so ìyẹn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn eh, timing àwọn prayer timing ní tí wọ́n ń lò tó wà lórí internet àwọn èèyàn ń lò bí omulukurọ̀ àbáwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí wọ́n ń lò wọ́n rẹ̀ pé fájúrù 513 510 quarter to 5 ògbélé kò sí kìíní èyí tí a lè lò kí a tún lè gbára lé díẹ̀ tó dá sí pé kìíní ọmọ sábà bá mú òun ni isna torípà ń sọ a ní àwọn timing báyìí bàtà ṣe wá sí lọ́wọ́ ìkan ti pẹ̀rún ọlọ́wọ́dúnmọ́rún tó dé ìsìnkú àmúyẹ ká lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ so isna níbàmú sí àsìkò ṣubú ìtàwọn mú tí wọ́n mọ́ sábà máa ń mú lọ́pọ̀lọpọ̀ tó ti yé torí pé isna jáde láti lè tún omúlùkúrọ̀ ṣe òun ni tí omúlùkúrọ̀ tí wọ́n gbé kalẹ̀ ẹ̀rọ wà bẹ̀ gan wọ́n yé túnṣe túnṣe túnṣe bẹ́ẹ̀ lẹ́rọ wà bẹ̀ so isna a lè lò fún fájírù tábí tó ń pè ní fájírù alfajari ti yọ before that time a lè lò ṣùgbọ́n kàn léwu fún wa a lè lò fún irun a lè lò fún ààwẹ̀ so five minutes before káfí pín tó ti yé before tí sinam amú káfí dánu dúró tó ti yé but asiri gbogbo wọn wọ́n fẹ́nu kò lórí nǹkan lórí nǹkan ẹyọ kan náà ṣùgbọ́n tí wọ́n fẹ́nu kò lé lórí torí pé ní tọ́mọ ìdí ènìyàn gbé kalẹ̀ ní káfí ìṣẹ́jú márùn-ún kún tọ́mọ ní 410 ló wọlé fi 5 minutes kún wọ́n tó lè ṣe sùúrù before 10 before 15 before 20 fi 5 minutes kún yẹ́lá akọ́mọ́ 5 minutes kún tó ti yé tánbá ní 420 tó bá wọn gangan 420 náà ni ó jẹ gbogbo wọn pátá kankan náà ni ṣùgbọ́n ká fi 5 minutes kún yẹ́lá akọ́mọ́ 5 minutes kún fún àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí 420 ni tí wọ́n sọ but 5 minutes kún tó ti yé torí pé ẹ̀rọ lè wà níbi aago sáago ẹ̀rọ lè wà níbi nǹkan tí kìíní tó gbé so ká fi ìṣẹ́jú márùn-ún atólè kí irun irun asìsú àwọn asìkò ẹ irun ìṣáì ìṣáì wọlé ní kọ́tàtò by kọ́tàtò ìṣáì ti wọlé pupa taari tó wà ní Maghrib yẹn kọ́tàtò 8 pupa taari yẹn táàbá ti rí pupa ẹmọ́ irun ìṣáì ti wọlé tó ti yé ó kéwú ó kéwú ó kàwé ó kàwé ilé yíò ẹ̀kọ́ bí nira fún ẹ̀ wọ́n náà máa wò báyìí ó máa la máa ń rí àwọn kan wọ̀nyí náà lójú sánmọ̀ àwọn àsìkò òun náà ń change ní ààyè ní àsìkò síra wọn ó máa ń change náà náà jọba bá ṣáyẹ̀ tí ó kí àwọn ṣẹ́fọ́ àwọn sọ́ọ̀sọ̀ àfàdúgbà fi